ẹ̀yìn wọn rán. iṣan ló kó ọ̀rá lóbò jàwájáwá lẹ́pọ̀ kíké nídọ́. ọ̀sán kan kọrin kọrin kọrin kọrin lórúkọ ìwọ okó. òkùnkùn gbẹlẹdùn gbẹlẹdùn gbẹlẹdùn gbẹlẹdùn o lórúkọ ìwọ okó. àfi ó bá wọnú òkú ṣíṣíṣí orókò túwọ̀n ọ̀ràn wọn. àjẹ kì í pójú mo ní àjẹ kì í pójú kó jẹnu òkú ẹran ara mi dèwọ̀ ó dèwọ̀ fún ẹlẹ́yẹ. irun òkú gbọ́ irun òkú gbọ́ ó bọ́ lọ́wọ́ onídìrí mo gbọ́ mo bọ́ lọ́wọ́ àṣebí irun òwò pọ̀ irun òwò pọ̀ bọ́ lọ́wọ́ onídìrí àwọn olólùfẹ́ mi wọ́n bọ́ wọ́n bọ́ lọ́wọ́ àṣebí. good afternoon good afternoon welcome board ṣe ṣe ṣe. oko ò ní mọ́ oko ò ní mọ́ àmọ́ ìmọ̀ àgbò òòrùn oko ibikíbi ayọ̀ mi bá wà o ibikíbi ire mi bá wà o. okay send the video i will put it i will i will, I will share the video on my page Oritoke share the video send the video to. sábẹ́. Oritoke love send the video to uh, plus four four seven four zero four eight five one two three four and I'm promising you that I will share the video live ẹ kásán ẹ kásán ẹ kú déédéé wòyí ẹ kú bójú ọjọ́ ṣe rí ẹ kú gbogbo ẹ ṣe dáadáa ni mo bá yín ó yẹ kí n ti wá látijọ́ mo sọ fún pé i'm gonna be busy for six weeks ó yẹ kí n wá lánàá but i got back very late and ìgbà tí mo máa fi ṣe gbogbo nǹkan tí mò ṣe tán yìí nílẹ̀ ti ṣú ó ti rẹ̀ mí eléyìí gan part one ni mo máa ṣe ṣó yìí àwa continue láti um, ibi tá a bá ti stop sí then àwọn tó bá fẹ́ ṣe matchmaking náà. No wọ́n lè pè mí ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ pè láti naija ẹ make sure pé ẹ ti travel rí ẹ ti gba visa rí ẹ ní ọ̀nà tẹ́ máa fi gba visa ẹ dẹ̀ make sure pé ẹ wà sure pẹ̀lú genotype yín is very very important nǹkan tí mo fẹ́ sọ lénìí ni wípé mo fẹ́ sọ̀rọ̀ lórí àlè yíyàn ìyàtọ̀ tó wà nínú àlè yíyàn ọkùnrin àti àlè yíyàn obìnrin a lot of a lot of us àmọ́ a lot of us àmọ́ yàtọ̀ ẹ̀ ẹjọ́ ẹ má tí ì pè mí sìn ẹni tó bá pè mí sìn máa block ẹ ní ẹ má tí ì pè mí nísìn a lot of us àmọ́ yàtọ̀ tó wà nínú àlè yíyàn ọkùnrin àti àlè yíyàn obìnrin gẹ́gẹ́ bí mo ṣe sọ mo kì í ṣe ìyẹ́ anybody and we are all adults I am not gonna stop anybody from doing whatever he or she wants to do and àwọn tó bá máa gbọ́ ọ̀rọ̀ yìí lénìí ẹ jọ̀ọ́ mo fẹ́ kó jẹ́ àwọn ọlọ́gbọ́n àwọn tó ní òye àwọn tó ní ìmọ̀ àwọn tó ní làákàyè àwọn tí wọn wà sentimental àwọn tó máa ń wà objective àwọn tó máa ń wà straight forward àwọn tí wọ́n máa ń sojú abẹ níkò àwọn tí wọ́n lè add one plus one tó lè di four not àwọn tó ní limitation tó jẹ́ wípé one plus one one two ni àwọn ni mo fẹ́ kó gbọ́ ọ̀rọ̀ yìí any criticism should be constructive I don't mind being criticized as long as kò your aim of criticizing me is to run me down or to uh, to send me on a journey of no return. But tí o bá ti criticize me constructively it makes me a better person is welcome. But ẹni tó bá ti mọ̀ pé kò ní làákàyè kó má wá sí orí platform yìí ẹni tí reason straight objectively kó jọ kó kúrò lórí platform yìí nísìn èmi ò stop ọkùnrin kankan pé kó máa ń yàlè of course everybody will want wá fẹ́ wá ọ̀nà tó máa fi get ààrẹ ọ̀rẹ́ tó máa fi make ààrẹ happy especially tí àwọn ọkùnrin bá ń fojú wọn ráre but kí ni cut off point a lè yíyàn obìnrin kí ni cut off point a lè níyàn ọkùnrin kí ni ìyàtọ̀ láàrin àlè yíyàn ọkùnrin àti àlè yíyàn obìnrin mo fẹ́ kẹ́ mọ̀ kíní kan lénìí there is limit or limitation tí obìnrin fi lè fi ìyà jẹ ọkùnrin but ìyà obìnrin máa ń wà lọ́wọ́ ọkùnrin láíláí ẹ máa kọ́lẹ̀ o limitation wà nínú ìyà tí obìnrin lè fi jẹ ọkùnrin but ìyà tí ọkùnrin máa fi jẹ obìnrin àjẹdé tí tó máa fi kú ni kí dẹ̀ ni reason láti tèkọ́ ṣe mo sọ fún yín pé bọ́lọ̀ ń ṣe ṣẹ̀dá ọkùnrin àti obìnrin gan ó ti gbádé fọkùnrin láti tèkọ́ ṣe ó ti fún wọn ní opportunities láti lè gba ẹ̀san kí làwọn opportunities tó fún ọkùnrin láti lè gba ẹ̀san cut off point ọkùnrin ọkùnrin ní cut off point ọkùnrin tó bá tí ò bá lówó tí ò ní láárí tí ò ní change lápò ó ní cut off point tó yẹ kó stop lórí ọ̀rọ̀ ọkùnrin lórí ọ̀rọ̀ nígbà obìnrin bọ̀ kò sí bí ọkùnrin ṣe lè dàgbà tó case study typical example ẹ eh, ọkọyà àti ṣadé kò sí bó ṣe lè dàgbà tó tí ọlọ́run bá fún wọn ní burújí tó fún wọn lówó bó bá ń wa itọ́ lẹ́nu gan àríyá So, pé style ni ìyàwó wọn gan máa fi ẹnu pọ́n pọ́n itọ́ láni because ó mọ̀ pé òun ní security àríyá dẹ̀ sọ pé style ni but obìnrin kò sí bí obìnrin and kò sí èjì tí ọkùnrin ò fi lè mú obìnrin ọkùnrin lè pé náìtì ẹ wo Fatai rolling dollars at that age kó tó kú obìnrin sì bímọ fún ọkùnrin lè pé náìtì kó tọ́lọ́n bá gbé fún lówó tó ṣe gbogbo ẹ̀ ó lè lọ́mọ thirty five lòún fẹ́fẹ́ ẹ wo ọba wa kan nílẹ̀ Yorùbá ẹ wo àwọn ọmọ tí wọ́n fẹ́ tó túmọ̀ sí pé tọ́lọ́n bá tọ́ wa nítọ́là kò sí èjì tí ọkùnrin ò lè márì bàbá ńlá kó obìnrin wo náà bá náà bí re ibùkún jẹ́ ọba odidi ìlú kan kó wà ní èjì àwọn bàbá àwọn bàbá wa kábíyèsí o kó wà ní èjì wọn yẹn kó wá ló fẹ́ lọ mú the same age tí bàbá ń fẹ́ ń wá ní the same age yẹn ó fẹ́ fi ṣe aya ó fẹ́ fi ṣe ọkọ kò possible o ò lè ṣe so tó mì wípé ìyà tí obìnrin bá fi ń jẹ ọkùnrin ó ní cut off point ìyà tí ọkùnrin bá fi ń jẹ obìnrin kò ní cut off point now let me tell you sórí gbogbo ẹ̀yin obìnrin ẹ má bínú o i'm not com i'm just telling you this so that gbogbo àwọn mistakes tí a lot of people ti ṣe nínú marriage gbogbo àwọn mistake tí a lot of people ti ṣe dẹ́pọ̀ lọ́jọ́ alẹ́ wọn ò lọ́kọ wọn á lè máa rectify ẹ̀ àwa tá à ń bọ̀ lẹ́yìn àní ṣe the same mistake. tí obìnrin bá ti wà ní tó sórí o lè fìyà jẹ obìnrin ọkùnrin tó bá wà in your thirties tó ń lọ sí forties tó sì wà in your fifties tó bá ti ń gbé ẹnu lé fifty two gbogbo To bá ti tó bá ti ń gbé late forty gbogbo ìyà tó fi ń jẹ ọkùnrin yẹn wà wọ ẹ̀dẹ́lẹ̀ kó bẹ̀rẹ̀ sí turn a new leaf kó bẹ̀rẹ̀ sí ní change dada. at that age ma jẹ́ kí ọkùnrin máa rí bad thing Lati máa record nípa ẹ̀ mọ́ ìwọ ọkùnrin náà ò lè fìyà jẹ obìnrin tóbìnrin bá fẹ́ to bá ní òmìnira from age thirty late thirties O le fe gbẹ̀san pada bóyá nínú ẹ̀san tó fẹ́ gbà padà ní kó yànlè bóyá nínú ẹ̀san tó fẹ́ gbà padà ní pé kó má fi kó má kó má gbọ́rọ̀ sí ẹ tí wọ́n ọkùnrin dẹ̀ ti ń gbẹ́nu lé over fifty kó má gbọ́rọ̀ sí ẹ kó ṣe gbogbo ẹ̀ but the moment tó bá ti increase in age advance in age gbogbo ìyà tó bá fi ń jẹ ọkùnrin yẹn jẹ́ kó máa wálẹ̀ díẹ̀díẹ̀ gbogbo nǹkan tó ṣe fún ẹ tó forgive ẹ bẹ̀rẹ̀ sí ní máa forgive ẹ kó jẹ́ kó máa kí gbogbo ìyà fi jẹ́ yẹn wipe off nínú ọpọlọ ọkùnrin yẹn tó bá sì fẹ́ remain ìyàwó ẹ̀ tó bá sì fe. fẹ́ tó bá sì fẹ́ wà nínú ilé ẹ̀ tó bá sì fẹ́ fẹ́ dalẹ̀ nítorí at that age tó o bá jẹ́ kó fi ìgbàgbé sí gbogbo wàhálà tó ti fi ṣe àti gbogbo nǹkan tó o ṣe fún tó o age tó jẹ́ wípé bọ́kùnrin yẹn ṣe ń advance nínú age ìwọ náà advance nínú age ìgbà tí ọkùnrin yẹn bá máa ṣe fún ẹ padà wàá ti wọ menopause òróró ti tán lójú eh àwọn tó o rò bóyá o lè lọ sábà bí àlè tó o lọ sábà tó fi ń fìtìnà tí ọkọ ẹ nígbà yẹn àyàlè ó máa ń tó stage kan táyé àlè gan ò ní yọmọ nínú live obìnrin ó máa ń tó stage kan tí àlè tó bá ń fẹ́ lóbìnrin tó bá jóbìnrin tó ń fẹ́ àlè ọkùnrin ó máa ń tó stage kan tí ẹ pé ó máa sú àlè ẹ nígbà yẹn ó máa fẹ́ padà sílé ìgbà yẹn ọkùnrin ẹ wá bẹ̀rẹ̀ sí ní fìtìnà tiẹ̀ gbogbo nǹkan tó ti ṣe fa wá wá sí ìrántí ẹ̀ àsìkò yẹn dẹ̀kẹ̀rẹ̀ òòrá lè yàn mọ́ torí ẹ̀ o ti ń advance in age àsìkò yẹn òòrá lè yàn mọ́ àsìkò yẹn lọkùnrin ẹ wá bẹ̀rẹ̀ sí ní máa da ojú ẹ so gbogbo ẹ̀yin tẹ́ bá ń pọ́nìṣ ọkùnrin nígbà tẹ́ ṣì wà in your thirties in your forties or mid fifties mid forties ẹ padà wálé ẹ jèbùrẹ́ nísìnyí especially tó bá fẹ́ continue <coughs> láti máa fẹ́ ọkùnrin yẹn lọ torí tó o bá continue tó o bá jèbù rẹ ní time tó bá di ọjọ́ ogbó gbogbo nǹkan tó o ṣe fọkùnrin yẹn á wá padà sí orí ẹ̀ á wá bẹ̀rẹ̀ sí ni máa gba ẹ̀san lára ẹ̀ o ò ríbi lọ mọ́ àlègò ò rí ẹ fẹ́ mọ́ ló bá tó ṣe máa sọ fún cut off mark cut off age àlè yíyàn tó nǹkan àlè tó bá yàn títí títí títí tó ti gbẹ́nu lé fifty ó yẹ kó drop ẹ because tó o bá drop ẹ àlè á drop ẹ nǹkan máa dẹ̀ sọ reason <clears throat> tí àlè fi máa drop ẹ àlè tó yàn nílé ọkọ number one kò sẹ́ni tó lè wà nílé ọkọ tó bá wà nílé ọkọ tó bá yàn àlè gbàgbé àlè yẹn ò lè fi ẹ́ ṣaya kò lè fẹ́ ẹ tó bá dẹ̀ fẹ́ ẹ ó máa padà fi ẹ́ lẹ̀ ni so má tiẹ̀ fọkàn sí pé fẹ́ fẹ́ ra yín nítorí pé ó máa wò ó pé ìwọ tó wà nílé ọkọ ẹ tó ṣe tó ń bá fẹ́ náà wàá ṣe fóun so tó bá agree tó bá fún ẹ offer láti fẹ́ gan ò gbúdọ̀ fẹ́ torí ẹ máa pàpà ní wàhálà so àlè tó bá ti yàn ìwọ obìnrin from your in your thirties títí dé o fẹ́ gbẹ́nulé fifty jọ nítorí Ọlọ́run bá mi drop ẹ because tó o bá drop ẹ àlè yẹn máa drop ẹ tó o bá dẹ̀ wá ti time yẹn ba ilé ẹ jẹ́ wàhálà ti ẹ nìyẹn tó o bá ti time yẹn tó o sì ń yan àlè yẹn títí títí títí títí bóyá wàhálà wá ṣẹlẹ̀ ló fi drop àlè yẹn ó dẹ̀ ti wà in your fifties ọkùnrin á padà fún ẹ wò á padà fìtìná tiẹ̀ òróró ò sí lójú ẹ mọ́ kò sẹ́ni tó fẹ́ fẹ́ mọ́ ń gbà yẹn àlego ò ní wo sáìdì ẹ mọ́ torí àwọn tó tún wà lẹ́yìn ẹ ti dàgbà àdé á ti máa rí ẹ bí ọmọdé àmì á ti máa rí ẹ pé o ti dàgbà jù ìwọ dẹ̀kẹ̀rẹ́ ò ní lè kúrò nílé ọkọ gbogbo nǹkan tó ti wá fi sọ́kọ lórí ìgbà yẹn láwa máa fìtìná tiẹ̀ ends tó máa ń fà tó yẹ pé nígbà míì obìnrin míì ti wà in her sixties ọkàn á ti balẹ̀ yí pé ah ọkàn àti balẹ̀ pé ah, ọkọ mi àtijọ́ ń bára wa bọ̀ kò lè fẹ́ra wa a kò lè fẹ́ lòmíì mọ́ a ti wà nígbà tọkọ ẹ ti balẹ̀ ọkùnrin á dẹ̀ bọ́ta a wá ṣẹ̀ṣẹ̀ wá lọ fún ẹ ní ìbànújẹ́ ọjọ́ alẹ́ a lọ gbéyàwó lé ẹ lórí at fifties at sixties kí ló fẹ́ ṣe ó ti nígbà yẹn ni ó yẹ kó ti mọ̀ wípé ó ti bẹ̀rẹ̀ sí ní gba ẹ̀san àwọn nǹkan tó ṣe fún ìwọ ti ṣe tiẹ̀ lọ nígbà tí òróró sì wà lójú ẹ òróró ti tán lójú ẹ ìgbà yẹn ọkọ àwa bẹ̀rẹ̀ tiẹ̀ o wá ní mọ̀ pé gbogbo nǹkan tó o ṣe fún nígbà yẹn ẹ̀san ẹ̀ ló wá fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa gbà àbí kí ló wà ń bẹ́gbà tí ẹ ti fẹ́ ra yín tíyàwó ti di sixty tó ṣẹ̀ fọmọdé lé o mọ̀ pé bànújẹ́ ọjọ́ alẹ́ ni ìbànújẹ́ ọjọ́ alẹ́ ni ó ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ó fẹ́ máa bẹ̀rẹ̀ sí ní wá máa gba ẹ̀san nǹkan tó o ti ṣe ó fẹ́ máa gba ẹ̀san nǹkan tó o ti ṣe ó fẹ́ máa gbà lára ẹni i'm telling you ó fẹ́ máa gbà ní ara ẹ̀ so you have to be very very careful tó bá ti ń tó stage kan tí ó ti di wípé ó wà in your fifties ní ọ̀rọ̀ àlè tó wá ṣe wàhálà láàrin ìwà àtọkùnrin ó wá di wípé wá lè fi àlélẹ̀ ó lọ ọkùnrin yẹn máa padà fìyà jẹ lọ́jọ́ alẹ́ ńgbà ó bá pé seventy á fẹ́yàn lé ẹ á fìtìnà tì ẹ nígbà yẹn i want you, you don't understand àlè yíyàn láàrin ọkùnrin àti láàrin obìnrin ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwa obìnrin a máa ń ní reason láti yàn àlè reason ta dẹ̀ fi máa ń ní reason láti yàn nítorí reason ta ṣe máa ń ní láti yàn lọ́wọ́ àwọn ọkùnrin tó bá yàn àlè dáadáa ẹ lọ wò wọ́n ọkùnrin tó bá ní mo parọ́ ẹ já mi lórí phone lórí lórí call nígbà tásìkò bá tó láti pọ̀ wọlé obìnrin tó bá ní mo parọ́ ẹ já mi lórí call nígbà tásìkò bá tó ọkùnrin tó bá yàn àlè dáadáa wọn ò kí sábà discuss ọ̀rọ̀ ìyàwó wọn lójú àlè ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn obìnrin máa ń yan àlè níyàn àlè a máa ń get carried away a máa ń yan àlè ní ìyàn tábà yan àlè àwọn ò kí ń kẹ́kọ̀ọ́ látara àlè yíyàn tá a yàn a máa ń wà carried away we always have reason láti yan àlè àwa bá wa ní àlè yẹn tán gbogbo ẹjọ́ ọkọ wa la máa rò fún gbogbo ẹjọ́ fámìlì ọkọ la máa rò fún àlè àdè máa àlè máa ọkùnrin máa ń yan àlè láti learn lára àlè tó yàn ọkùnrin máa ń yan as a learning process Nitori ẹ̀ ló ṣe ní rí ọkùnrin tó máa yan àlè obìnrin tá máa rojọ́ ara àbí rojọ́ ìyàwó ẹ̀ fún because o gbogbo nǹkan tó ń ṣe pẹ̀lú ẹ̀ ó ń kọ́gbọ́n lára ẹ̀ tọkùnrin bá yan ẹ̀ lálẹ́ àṣọ obìnrin ó ń kọ́gbọ́n lára ẹ̀ ni ó máa máa bó ṣe ń kọ́gbọ́n lára ẹ̀ á compare and contrast a máa compare nǹkan tó rí lára ẹ̀ tí ò rí lára ìyàwó ilé a máa compare quality síyàwó ilé ẹni tí wọ́n ò ní a máa complain a máa wo àwọn nǹkan tóun ò ṣe nínú ilé tó fa wàhálà òun ló fi fàtẹ́ pé nígbà míì ọkùnrin ẹ ti dóra yín tán ẹ yanra yín lálẹ́ ni o ẹ ti dóra yín tán báyìí ọkùnrin á dẹ̀ fi ẹlẹ̀ lọ́sọkọ̀ òrukàn á dẹ̀ padà lọ sílé á lọ sẹ́tù wá wá ní ó dùn ẹ ó fi ẹlẹ̀ ó ti wò lára ẹ wípé kò sí ìkankan náà lẹ́yìn obìnrin ó ti wò lára ẹ wípé ẹ ẹ ẹ ó ti ráwọn qualities tó wà lára ìyàwó ẹ̀ tí ò sẹ̀ sí lára ẹ̀ ó ti rí wípé ó bẹ́tà kó stick mo ìyàwó òun ju pé kó ń ba ẹ̀ lọ pé àwọn nǹkan kan wà tó jẹ́ wípé òun like lára ìyàwó òun tí ìwọ gọgọ ò ní àwa obìnrin táwa bá ń yàlè àwa get carried away a ah, kì í look out for the things ti àwọn ọkọ wa ni ti àlè ò ní à look out nǹkan reason tá a ṣe fẹ́ yàlè òun la fẹ́ òun la ma face kàkà ma fi lúkà lórí àwọn nǹkan tí ó wà lára àlè tí ọkọ wa ní tí ò sí lára àlè tó dẹ̀ yẹ pé a máa fi wò pé ah ọkùnrin ni mo nílé o ah àti ẹ̀ ní lookout okó tá a dó yẹn la fẹ́ ma dó lọ a dẹ̀ máa máa dó okó yẹn a ní rò wípé no jẹ́ kí n ro àwọn nǹkan kan tọkọ mi ń ṣe fún mi in fact nǹkan tí obìnrin mi ò lè gbà lọ́wọ́ ọkọ nínú ilé àgbà lọ́wọ́ àlè níta so àsọ̀wà overwhelmed tó yẹ pé á di wá a à ní wo àlè learning process but àwọn ọkùnrin ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá ń yàlè wọ́n máa ń fìdí ẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá ń yàlè wọ́n wo àlè yíyàn as learning process wọ́n máa máa ṣọ́ àlè tí wọ́n ń yàn lálẹ́ wọ́n máa wò ó pé ṣáwọn qualities kan wà lára ìyàwó mi tí àlè yóò ní àbí tó ní ṣáwọn qualities kan wà lára àlè yìí tí ìyàwó mi ò ìgbà tí wọ́n bá rí ọ̀pọ̀lọpọ̀ tó bá rí àwọn differences tó dẹ̀ rí wípé ah ìgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ ìgbà àlè yíyan ọkùnrin máa ń correct family problem ẹ̀ because a wò pé it's not always rosy on the other side ó fi rẹ̀ lẹ̀ fún fún learning process á wò pé hmm, it's not hmm, mo kàn rò pé ọmọbìnrin eléyìí ò dá ni o eléyìí gẹ ọlọ́ọ̀ má jẹ so ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ọkọ̀ ó mọ máa ń sọ pé kẹ stop nígbà míì tí wàhálà bá ń ṣẹlẹ̀ nínú ilé tó bá jọkùnrin tó nálè ó ó ó máa ń bẹ́tà kẹjẹ́ kó lọ tán ta so that á lè mọ iyì yín nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọkùnrin máa ń lo àlè yíyàn as learning process bẹ́ẹ̀ obìnrin máa ń lo àlè yíyàn àsí pé àwọn freedom obìnrin máa ń lo àyè yíyàn bíi pé ah, àṣé ó dùn báyìí àṣé èyí ní ọkọ tí mo wà ní ò jẹ́ kí n gbádùn báyìí má dẹ̀ gbàgbé àlè tó mọ̀ pé o wà nílé ọkọ tí wọ́n dẹ̀ ti kó ìgbésí ayé ẹ̀ tó ti gbé tó ti gbélé lọ́wọ́ pé báyìí lọkọ mi ṣe rí báyìí lọkọ mi ṣe rí gbogbo àwọn ìwà tí ò sí lọ́wọ́ ọkọ ẹ̀ òun ni àlè máa put up tó máa wù fún ẹ láti win ní heart ẹ láti make ọkọ ẹ look like a very like a like a devil láti jẹ́ kó kí ọkọ ẹ kó irritate ẹ so gbogbo ìwà tí ò sí nínú ọkọ ẹ ó lè jẹ́ pé àlè tó ń fẹ́ yẹn gan worse ju ọkọ ẹ lọ bẹ́ẹ̀ torí pé ó fẹ́ make ẹ believe pé àlè àlè ẹ òun better ju ọkọ ẹ lọ á wá máa satisfy yẹ gbogbo ìwà ó lè jẹ́ pé tí o bá ká viagra lọ́wọ́ ọkọ ẹ á di wàhálà wàá ní ó ṣe lo viagra bọ́ ah, tó dẹ̀ ti sọ fọ́kọ ẹ̀ ó ti sọ fálẹ̀ wípé ọkọ ẹ̀ ò lè ṣe ló mú ẹ bọ́ síta àlè á lo viagra two hours before kó tó meet ẹ láti impress ẹ kí okó ẹ lè le dáadáa tó bá ń do ẹ whereas okó ti ẹ̀ gan òṣìṣẹ́ tó okó ọkọ ẹ o bẹ́ẹ̀ nítorí pé o ti play to Ale's hand o ti play fún àlè wípé ah okó ọkọ ẹ òṣìṣẹ́ dáadáa ló ṣe wá ba ẹ ọkọ ẹ ò kò kò mọ̀ kò kò kí ṣe sọ́ọ̀rì tó bá ṣe ẹ ló ṣe wá ba ṣé orí látòrí fóònù àlẹ́ á ti máa ṣe sọ́ọ̀rì lẹ́ẹ̀bí ìgbà tí ò yẹ kó ṣe sọ́ọ̀rì fún ẹ gan á ṣe sọ́ọ̀rì fún ẹ kó o ba lè fi ipò òun ló dáa jù kó tó wá sọ́dọ̀ ẹ níjọ́ tó mọ̀ pé máa dóra yín á ti lo viagra á ti lo oríṣiríṣi ọ̀pá ẹ̀yìn tó kù ẹ̀ máa fi le tandi débi pé á du ẹ báyìí kò ní kọ̀m wá wá máa sọ pé àṣebó kó leléyìí irọ́ dẹ̀ ni má gbàgbé àlè yẹn náà níyàwó lé okó ẹ̀ lè má ṣiṣẹ́ ńlẹ̀ ó lè jẹ́ pé bí wọ́n ṣe ń kick against pé ọkọ ẹ̀ ń lo Viagra ni ìyàwó tiẹ̀ náà ń kick against wípé ó ń lo Viagra so kò lè lọ nílé okó ẹ lè má ṣiṣẹ́ ńlé ó lè jẹ́ tó bá ń bọ̀ lọ́dọ̀ ẹ ló máa lo Viagra láti lè satisfy ẹ kó lè rí ọkọ ẹ bí wèrè kó lè rí ọkọ ẹ pé okó ẹ ò ṣiṣẹ́ gbogbo nǹkan tí wọ́n bá tò fún nípa ọkọ ẹ gbogbo ẹ ló máa work on láti lè impress ẹ kó lè kick against ọkọ ẹ these are the things that we should, we should, we should understand so ẹ wá rí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọkùnrin tí ò bá fẹ́ fẹ́ tó kàn fẹ́ yàn ẹ́ lálẹ́ tó bá ń bọ̀ lọ́dọ̀ ẹ kò ní sọ̀rọ̀ ìyàwó ẹ̀ lójú ẹ àwa obìnrin we get carried away with àlè bẹ́ẹ̀ ọkùnrin máa ń fi àlè yíyàn ṣe learning process ni ọkùnrin máa ń fi àlè yíyàn ṣe learning process wọ́n á wò ó pé ah, ọkùnrin á máa ṣọ́ ẹ lójú méjèèjì tó bá ń bẹ yànlè tó bá yànlè pẹ̀lú ẹ àwọn ìwà tó bá ń wù bóyá òun fi gigba lórí ìyàwó ilé ẹ ìyàwó ilé ẹ ó ń tù lójú nígbà tó bá ti rí tó ti ṣú ẹ ní sample bíi méjì mẹ́ta wàá rí i pé after tẹ bá dóra yín tán a máa a máa withdraw díẹ̀díẹ̀ because ó ti rí àwọn àléébù kan ó ti ṣọ́ ẹ ó ti rí wípé ah àṣé obìnrin lo àṣóbìnrin kò sí yàtọ̀ láàrin obìnrin àṣé wọ́n yàtọ̀ in fact ní ọ̀pọ̀lọpọ̀ tí àlè bá wà pẹ̀lú ìwọ obìnrin a máa dúpẹ́ tiẹ̀ tí àlè bá wà pẹ̀lú ìwọ obìnrin a máa dúpẹ́ tiẹ̀ lẹ́yìn pé ah, èyí tí mo gbé sílé ni mo sọ pé ṣe àṣélè gan ṣé ọkùnrin náà ló máa gbélé sílé báyìí kò ní ever fẹ́ ẹ kò ní ẹ́và bẹ́ẹ̀ ṣe débi pé o máa fẹ́ra yín in fact láti ìgbà tó bá ti ń ronú ló ti máa sọ pé má jẹ́ kóyún ṣẹlẹ̀ o kò ní fẹ́ àlẹ́ á máa dún ẹ báyìí á dẹ̀ máa fi á máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìyàwó tóun ní nílé torí kò sí nǹkan tó fẹ́ fi ẹ ṣe bẹ́ẹ̀ àwa obìnrin tá a bá yàn lè ah, gbogbo ìgbésí ayé wa àti ní táìmù tá a yan àlè yẹn tá a ń dóko yẹn a ti gbàgbé gbogbo nǹkan tí ọkọ tá a nílé kò síbẹ̀ ṣe lè wà nínú ilé pẹ̀lú ọkùnrin a ní ìjọ kan tó dá sí ẹ a ní ìjọ kan tó ṣe dáadáa pẹ̀lú ẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ jokes apart sentiment apart ọkùnrin ló máa ń rántí ẹ tó bá yànlè ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọkùnrin ló máa ń rántí pé obìnrin ti dá sí mi rí táìmù táwa bá yànlè yẹn a kì í rántí ẹ Oko ta fe do ibaje a fe ṣe a fe convince ẹni tá a yàn lálẹ́ pé má wò mí pa wo wàhálà ló sún mi débẹ̀ o already o ti conclude ọkùnrin yẹn ti conclude kò sí nǹkan tó lè sọ tó lè change mind ẹ̀ but ìwọ in the mid láti convince ẹ pé ah nǹkan tó ó fẹ́ ṣàfẹ́ fún ní reason wa ma ba ọkọ lé jẹ́ wàá máa sọ oríṣiríṣi nípa ẹ̀ o ò dẹ̀ mọ̀ pé ìyẹn ò change obìnrin kò change ọkọ ọkùnrin tó ń yàn ẹ́ lálẹ́ so ní ti obìnrin àlè yíyàn ni pé a fẹ́ mú ọ̀bẹ ọ̀bẹ àti àdá a fẹ́ fi stab ọkọ wa a fẹ́ fi pa ọkọ wa lójú àlè a sọ pé kó má kú typical example níjọ́ ta celebrate àwọn àlè ẹ mọ̀ pọ́pọ̀lọpọ̀ ó pè wọlé jẹ́ pé ẹ̀hún ò mind kí àlè ń wà kọ́kọ́ òun kú so táwa bá yàn àlè lóbìnrin a máa ń fẹ́ stab ọkọ a máa ba ọkọ jẹ́ lójú àlè tá a yàn because a fẹ́ fún wọn ní reason tá fi yàn àlè bọ̀ tí ọkùnrin bá ń yàlè tó bá ń yàlè níta ọkùnrin máa ń ó máa ń ṣọ́ obìnrin tó yànlè ó máa ń wo ẹ̀kọ́ tó ń lè kọ́ lọ́ra ẹ̀ ó máa ń wo comparison tó ń lè ṣe láàárín obìnrin tó yàn lálè àti obìnrin tó fẹ́ sílé àwọn obìnrin máa get carried away gbogbo ìgbésí ayé gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ láàárín àwa àtọkọ wa la máa sọ. So bẹ obìnrin ọkùnrin á sì ṣẹnu pò ọkùnrin á sì rántí pé ah obìnrin ti dá sí mi rí ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí àwọn obìnrin bá ń jà a máa ń jà àjàdí a máa ń jà àjà kó bàjẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ tí àbáwo obìnrin bá fẹ́ bọ́kùnrin míì lọ a kì í fẹ́ sábà máa rántí ibi táwọn ọkùnrin kan àwa àti ẹni tá a fẹ́ filẹ̀ àbí ta lọ́yún àlò lẹ́yìn rántí ibi tá ti bẹ̀rẹ̀ nǹkan tá bá ń jẹ tá bá ń jẹ la mọ̀ téèyàn time tó ṣe dada sí wa a kì í rántí àwọn nǹkan tó ti ṣe ní dáadáa ní dáadáa àwọn obìnrin ò sábà rántí èyí tó ṣe yẹn la máa mẹ́nu mọ́ a kì í ro past ibi tó ti da ká tiẹ̀ wá fi fi ọlá yẹn ká fi fi ọ̀wọ̀ yẹn wọ̀ níbi tí ò da pé ká fi cover ẹ̀ up bọ̀ èyí tó ti ṣe tí ó ti da yẹn ìyẹn ti lọ nìyẹn lójú àwa obìnrin àrántí ẹ̀ mọ́ bọ̀ èyí tó ṣe tí ò da yìí o àwa ní rántí tó ti ṣe tó dáa ká fi cover yìí tó ṣe tí ò dáa bọ̀ a fẹ́ pa ni torí wípé ó ti ṣe nǹkan tí ò dáa nísìn gbogbo ètò ṣe tó dáa yẹn ìyẹn ti lọ nìyẹn bọ̀ tẹ bá wo live obìnrin ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tóbìnrin bá ti láìfọ ọkùnrin ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tọkùnrin bá tiẹ̀ pàápàá lọ fún obìnrin lóyún ta nígbà míì wọ́n sì máa ń fi guilty wọ́n sì máa ń fi very bad wípé ah yé báwo lọmọbìnrin ṣe máa bọ̀ táwa bá fẹ́ ṣe àkíronú bó ṣe máa fi kókú kókú kókú kókú ni ẹja lọ jáwọ́ nínú àwọn attitude yẹn nítorí wípé bọ́lọ̀ ṣe ṣẹ̀dá ayé ọkùnrin ní long rope láti lè fìyà jẹ obìnrin dọjọ́ alẹ́ bẹ́ẹ̀ ìyà ọkùnrin lọ́wọ́ obìnrin ó níbi tó dé níbi tó dé dẹ̀ ni nígbà tí ò bá sí òróró lójú ẹ mọ́ nígbà tí ò bá sí ẹ tó máa sọ pé kí ló ń tà lórí igbá mọ́ tọkùnrin bá ń ná ìyàgbọ́n ẹ oríṣiríṣi ọ̀nà náà fi lè fìyà jẹ obìnrin o lè ti pé seventy kọkùnrin lọ fẹ́ obìnrin lé ẹ lórí kóbìnrin yẹn wọ́n máa fìtìnà tí ẹ ò rí pé gbé ẹ sọ́wọ́ ayé ni bọ̀bá bá ṣe treat ẹ nísìnyí bàbá ṣe treat ọkùnrin wa nísìnyí ló máa determine bó ṣe máa treat wa lọ́jọ́ alẹ́ à ń gbogbo cut off point wa tó bá yá tó bá fi àlè lẹ̀ àlè á fi ẹ́ lẹ̀ ń gbà yẹn a dẹ̀ fi ní fi fílẹ̀ pé ó máa já ẹ ni á fi ẹ́ lẹ̀ ní fi fílẹ̀ wípé ṣé o mọ̀ tó kùn ó bá ti ń fẹ́ àlè tó ti tó o ti yàn àlè tó ti tọ́ ọkùnrin tí àlè ti sọ pé ah, kí ló tún kù mí kù jàre wò gbogbo ilé ìjàre ó ti ń sú mi ọkàn mi ti ń ṣí mo ti ń dàgbà kó mọ̀ pé àlè ń sọ fún ẹ wípé ìwọ gan ti ń dàgbà kó jáwọ́ nínú ìranù àlè ti ń sọ fún ẹ pé o ti ń dàgbà jáwọ́ nínú ìranù ṣé mo pé mi ìkúkú sọ pé kẹ má yàn àlè mo kàn sọ fún yín sí wípé there is a cut off point nínú àlè yíyàn there is a cut off point nínú ìyà tá a lè fi jẹ ọkùnrin ọkùnrin ní ẹgba obìnrin lọ́wọ́ títí ayérayé àfi tí ò bá lówó lọ́wọ́ bẹ́ẹ̀ kò sí bí wo obìnrin ṣe lè lo olówó lọ́wọ́ tó o ò lè lọ fọmọ eighteen o ò lè lọ gbé ọmọ twenty five sábẹ́ nígbà tó ti pé eighty bẹ̀tọ́kùnrin bá pé tí ó lè fi ọmọ twenty five owó ló ń sọ̀rọ̀ so ó yẹ kẹ́ mọ̀ wípé ẹgbà yẹn àti orí tọ́lọ̀ fọkùnrin yẹn ó fún wọn láíláí ni àǹtáwa bá ọkùnrin bá obìnrin bá yàn lè bí àwọn ọkùnrin ṣe ń wo obìnrin tó bá yàn àlè obìnrin learning process ni fún wọn àlè tí ọkùnrin bá yàn kò kí ń yàn níyàn pé òun fẹ́ pa ìyàwó ilé bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí obìnrin bá yan àlè ó bá ṣètò ọkùnrin ní ilé ṣe bó o bá o pa bó o bá o bù lẹ́sẹ̀ náà máa ń fẹ́ fi ọkùnrin ilé ṣe wọ́n á ta gbogbo ìgbésí ayé ọkùnrin ilé yẹn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà míì gan àwọn náà máa mú ikú wá bá ẹni ọkùnrin inú ilé tí wọ́n ń fẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà míì nípa ọ̀rọ̀ wọ́n máa ta ni àmọ́ ṣe wá rí ẹni tó yàn lálẹ́ tó tẹ̀tí bímọ fọ́kùnrin tó dẹ̀ mọ̀ pé inú ilé ọkọ ló wà ó dẹ̀ yàn òun lálẹ́ tí o wá ń sọ̀rọ̀ ọkọ ẹ̀ láì dá fún you are very stupid you know why ó ń bẹ ẹ rìkọ́ọ̀dẹ̀ ó ń fi ẹ ṣe learning process irú ọkùnrin yẹn ò lè gbé ẹ sílẹ̀ kò sí nǹkan tó lè pa yín pọ̀ o tún fọ́dà concretize thoughts ti awon ọkùnrin nípa obìnrin ni ò ń ba obìnrin jẹ́ sí nítorí tó bá tó bá ba ọkọ ẹ jẹ́ níwájú àlè tó kúrò mbẹ̀ á jókòó bá wò pé ha obìnrin àwa àwa làwọn ò kí ń ronú àwọn obìnrin làwọn ò kí ń ronú tá a bá tí ọkùnrin bá sọ̀rọ̀ ìyàwó wọn la máa fi pé ah yes o sọ̀rọ̀ ìyàwó ẹ̀ ìyàwó yẹn ò da. ọkùnrin máa ń padà lọ rò ó pé ìwọ tó ṣe báyìí fún ọkọ ilé ẹ ò lè ṣe fóun ọkùnrin máa ń padà lọ ọkùnrin máa ń padà lọ rò ó máa ń jẹ́ kí ẹ̀rù obìnrin fọ́dà bà wọ́n àwa làwọn ò níròònú tó jẹ́ pé níbi tá a dúró sí nìkan tá à ń jẹ nìkan òun la mọ̀ àwa làwọn ò kọjá ibi tá a wà àwa làwọn ò níròònú wípé ah, ah, ẹni tó ṣe báyìí sí mi ó lè ṣe bẹ́ẹ̀ sẹ́lómi ọkùnrin á rò ó tó bá sọ fún tán bọ́kùnrin bá gbé ẹ lọ sí hòtẹ́ẹ̀lì tó lọ dún ẹ tó dẹ̀ mọ̀ pé ẹlòmíì níbi tẹ́ obìnrin míì gọ̀dẹ́ tóbìnrin mi ń ya apọ̀ òpònú akírádàdé á wà lọ́dọ̀ ọkùnrin á máa sọ fún àlè pé àmọ́ máa parọ́ fún pé mò ń lọ sọ́dọ̀ màmá mi nì o ò mọ̀ wípé òun fọ́dà ba ìgbésí ayé ẹ jẹ́ lójú àlè yẹn ni o ò mọ̀ pé òun fọ́dà ba ìgbésí ayé ẹ jẹ́ lójú o tún ń ba ìgbésí ayé obìnrin míì jẹ́ lójú ẹ̀ bíkọ́sá máa wò pé tó o lè ṣe báyìí bí gbogbo ayé obìnrin ṣe rí nìyẹn níbi táwọn ọkùnrin obìnrin míì yóò gbọ́ ohun tí wọ́n gbọ́n dé ah mo sọ fún olórí burúkú ó ti travel máa bọ̀ ńlé sórí ngbà yẹn ọkùnrin rí ẹ bíi free obo ó fẹ́ dó free obo wàláì tó bá wo inú ẹ bẹ́ẹ̀ ni pé kó mú ọ̀bẹ kó gun ẹ pa ni kò nífẹ̀ẹ́ ọlọ́run kò sífẹ̀ẹ́ yọ kan báyìí nínú ẹ̀ fún ẹ pé o sọ fọkùnrin pé olórí burúkú ẹ̀ mà sí mo mà parọ́ ni wípé mo kì í kò lè nífẹ̀ẹ́ títí jésù máa fi dé awu ẹbí apanimayọ̀dà awu ẹ pé tó bá jẹ́ pé ọkùnrin máa fi ara ẹ̀ sínú ẹ̀ pé tó bá jẹ́ òun náà wàá ṣe bẹ́ẹ̀ àwa làwa jẹ́ ọ̀dẹ̀ àwa làwa àwa làwa fìpa gbọ́n ṣùgbọ́n tá à ní èrò inú àwa obìnrin tó jẹ́ wípé bàbá ti ń ṣe ibi tá ibi tá wà yẹn nìkan là ń ronú mọ́ ibi tá wà yẹn nìkan là ń ronú mọ́ bẹ́ẹ̀ ọkùnrin á bẹ èrò kọjá ibi tí wọ́n ṣe dé. wọ́n bẹ̀rù kọjá bẹ̀ so ìyàtọ̀ tó wà láàrin wípé ọkùnrin tó ń yàlè àti obìnrin tó ń yàlè ni wípé ọkùnrin á rí àlè yíyan as learning process láti kọ́ ọgbọ́n láti wò bóyá ìyàwó táwọn ní sílé bóyá áńgẹ́lì ni bóyá ẹni tí wọ́n kọ́ ni bóyá ẹni tí wọ́n kọ́ tó gbẹ̀kọ́ ni láti kọ́ ọgbọ́n but àwa obìnrin à ń rí àlè yíyan bíi wípé a fẹ́ ṣèkà fọkùnrin so nígbà yẹn à á gbé gbogbo ìgbésí ayé ayé ọkùnrin tá à ń fẹ́ tá a sì wà nínú ilé à á gbé e lọ́wọ́ àlè àmọ́ àlè tó ń fẹ́ yẹn gan tẹ́jọ wà lóòtẹ́ẹ̀lì yẹn níbi tó ń dún ẹ lọ́wọ́ ó ń rántí ó ń wo ìwà àwọn àtìyàwó tó fi sílé a máa wò pé ṣé ìyàwó tí mo fi sílé lè ṣe báyìí a ọmọ ọmọbìnrin yóò lè ṣe bẹ́ẹ̀ ó ti knock ẹ down níbẹ̀ yẹn tó bá béèrè owó kiri kan á wò pé ṣé obìnrin tí mo fi sílé mo fún ẹ ní fifteen naira ó ń complain ẹni tí mo máa fi sílé yìí tí má bàa fún ní twenty naira kò mà ní complain àtúbà mà sọ pé ẹ mà ṣe sà ni ó knock ẹ down níbẹ̀ yẹn ni tó bá di wípé ó fún ẹ ní nǹkan ò sọ pé à ah, thank you sir ó sọ ó ṣe àná tó dẹ̀ fún ìyàwó ilé ní kinní kan tó dẹ̀ jí láàrin tó ní ọkọ mi àkànní ó ṣe ó ṣeun àná ọlọ́run á máa bùkún ẹ̀wẹ́ á máa ròkè torí pé wò ó tiẹ̀ kẹ́ ẹ̀ á knock ẹ down àwọn bó ṣe máa knock ẹ down ṣé ní bó ṣe knock ẹ down yẹn tó bá jẹ́ àlè tó fẹ́ fi ẹ́ lẹ̀ a kọ́kọ́ jẹ a máa rí ẹ máa ríra lójoojúmọ́ ojoojúmọ́ yẹn a fi dú ẹ kó sú òun ni a fi dú ẹ kó fi mọ iye irun tó o ní a fi dú ẹ kó fi mọ ṣéèpù tó o ní lódà familiarize ara ẹ dáadáa mọ òbò ẹ á dú ẹ dáadáa ńgbò bá ti dú ẹ dáadáa tó tọ̀ wá rí pé ó bẹ̀rẹ̀ sí ní yẹra fún ẹ ó ti ṣetán pẹ̀lú ẹ ó ti ṣetán pẹ̀lú ẹ ni ó di pé ẹni tó ń pè ẹ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ máa pè ẹ lẹ́ẹ̀mejì ẹni tó ń gbé kọ̀ọ̀lẹ́ every time á di wípé tó bá pè gan á sọ fún ẹ pé òun wà níbi iṣẹ́ iṣẹ́ kan náà tó ń ṣe náà ló sì ń ṣe ó ti ó ti ó ti ṣetán pẹ̀lú ẹ o ò ní the same quality pẹ̀lú ìyàwó ẹ kò ní reason láti stick mọ́ ẹ nígbà tó ní angel sínú ilé kò ní kò ní reason láti stick mọ́ ẹ tó ní ó ní angel sínú ilé as far as ó wà concern ó wà ó wà below ìyàwó ẹ standard ìyàwó ẹ so kí ló fẹ́ ṣe pẹ̀lú ẹ that means pé ó tún ti kọ́gbọ́n lára ẹ àlè ọkùnrin ti kọ́gbọ́n lára ẹ ìwọ ò rọ́gbọ́n kankan kọjú wípé ó bà ayé ọkọ ẹ jẹ́ lójú ẹ ó bà ìgbésí ayé ara ẹ jẹ́ lójú ẹ ó bà ìgbésí ayé àwọn obìnrin àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n ti ẹ̀ fọ́ sínú kátígórì ẹ ó bà jẹ́ lójú ẹ so my my nǹkan tí mo ṣe wá ni wípé ẹ̀yin obìnrin tẹ́ fẹ́ jalè mi ní kẹ́ máa yàlè but know that there's a cut off point àlè tó o bá ti yàn ibi tó ti níyì ni wípé tó bá ti ń gbẹnu lé menopause táwọn ọmọ ẹ ti ń dàgbà jọ cut ẹ off tó bá cut ẹ off á cut ẹ off àlè tó o bá dẹ̀ ti yàn tó ti fìtìná tí ọkọ ẹ tó o dẹ̀ mọ̀ wípé o sì fẹ́ fẹ́ ọkọ yẹn dọjọ́ alẹ́ tó o bá fẹ́ sunkún ọjọ́ alẹ́ tó bá fẹ́ kí ọkùnrin yẹn wá gba ẹ̀san lọ́wọ́ ẹ nígbà tí ò ní ríyàn ṣe ẹ́ ní ó tó tó tó o bá fẹ́ padà rí ìbànújẹ́ ọjọ́ alẹ́ pé pé gbogbo nǹkan tẹ́ ẹjọ́ kó jọ wá kàn mọ́ ọmọ kékeré kan wá tájọ wá máa táwa jókòó lórí ẹ̀ tẹ́ pé ọmọ kékeré yẹn ló máa sọ táìmù tó fẹ́ rí ọkọ ẹ̀ ọmọ kékeré yẹn ló máa determine time tó máa ní access sí ọkọ ẹ̀ tètè níṣorí tètè ya court gbogbo àwọn ìbànújẹ́ tó ń fún ọkùnrin kó tó di wípé òróró tán lójú ẹ̀ àwọn ìbànújẹ́ àwọn punishment tó bá bọ̀ pọ̀ ọkùnrin yóò fẹ́ dọjọ́ alẹ́ òun náà máa fi sọ pé ah adẹ̀ ah, tí wá dàgbà báwo la ṣe wá dàgbà báyìí tó wáyé pé ńgbà tẹ wá dàgbà báyìí eh, ọkùnrin wá ya ó wá ṣẹ̀ṣẹ̀ wá ya wèrè kò ya wèrè o ó rí visit nǹkan tó o ti ṣe fẹ́ nígbà tí wọ́n wà léwe ni ọkùnrin yẹn ò ya wèrè in tó o ti ṣe fún nígbà tó wà léwe òun ló fi ń pọ́nìṣẹ́ nígbà tó ti dàgbà ó dẹ̀ ń revisit ẹni. n tó ti ṣe nígbà tó wà léwe nígbà tó roró sì wà lójú ẹ nígbà tí wọ́n sì ń pè ẹ pé kí ló ń tà lórí igba ọkùnrin yẹn ń bẹ páìlì ẹ̀jọ ìgbà tó ọkùnrin gan mọ̀gbà tó ti rẹ̀jà ẹ̀ àwọn ọkùnrin mọ̀gbà tó ti rẹ̀jà obìnrin wọ́n máa wọ́n tó ti rẹ̀jà obìnrin ṣó nígbà tó rẹ̀jà tó rẹ̀ ìjà yẹn ìgbà yẹn lágbára ṣẹ̀ṣẹ̀ wá dé sí àwọn ọkùnrin yẹn so there is limit ẹ kọ́kọ́ fi sí ọpọlọ yín ẹ̀yin obìnrin pé limitation wà ní bẹ́ẹ̀ ṣe lè fìyà jẹ ọkùnrin but ọkùnrin tọ́lọ́run bá kẹ́ kò sí limitation bó ṣe lè fìyà jẹ yín o lára àwọn tí ò ṣe simulation ni pé kò sí bẹ́ẹ̀ ṣe lè ní owó tó láyé ẹ lè lọ pé ọmọ etí ìsábẹ́ kẹlẹ́ fẹ́ fi banú ọkùnrin jẹ́ bẹ́ẹ̀ ọkùnrin á gbé ọmọ kékeré tó máa fìtìná tiẹ̀ á gbé sábẹ́ láti pa ẹlẹ́kùn ọjọ́ alẹ́ so ẹ kọ́kọ́ lọ fi sọ́kàn pé bó tilẹ̀ jẹ́ wípé ẹ atrai títí títí láti gba adé láti gba orí lọ́wọ́ ọkùnrin àárí gbà o àwọn obìnrin àárí gbà àárí gbà nítorí wípé tó bá dọjọ́ alẹ́ ọkùnrin lè mú ìyàwó mi bọ̀ wọn bí obìnrin mi rè kó gbé ọmọ kékeré sábẹ́ lọ́jọ́ alẹ́ àwọn èèyàn á ké gbàǹjarè á di ìrírí ayé wọn á blọ́ọ̀gì ẹ̀ àwọn èèyàn á gbé síta. Si bẹ́ẹ̀ tó bá ní ọkọ eighty ó lọ fọmọ eighteen wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé kò tí ṣé under age lọ́mọ eighteen ṣé wọ́n fọ̀ sí ọmọ eighteen ni ṣé ọmọ eighteen yẹn ṣé kò hold kò ní ojú òbò ni wọ́n short ẹ̀ wọ́n short e up so ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ́ máa sọ pọ́kùnrin ya wèrè lọ́jọ́ alẹ́ ìwà tẹ́ ẹ ti wù ni ọjọ́ àárọ̀ tí ìbá rí mi ò kí ń sọ o òun carry over tó fi ń fìyà ẹ̀jẹ̀ yín lọ́jọ́ alẹ́ so tó bá jẹ́ àlè ló ń There's a cut off point ìwọ tó bá fẹ́ yàlè lóbìnrin you have a cut off point cut off point yẹ <laughs> tó ba cut ẹ off ńgbà yẹn àlè á cut ẹ off torí pé àlè á ti rí wípé o ò take place ìyàwó òun á cut ẹ off nígbà yẹn àlè á rí wípé coming with you is like a waste of time a ti máa bára ẹ̀ sọ̀rọ̀ pé òun fẹ́ lọ jókòó táwọn fámílì òun táìm tóun fún ẹ̀yìn jẹ́ kóun lọ fún ìyàwó àtọmọ á cut ẹ̀ off there's a cut off point put it in your head pé obìnrin ni mímò ń there is a cut off point fún àlè mi obìnrin ni mímò ń yàlè obìnrin ni mí mò ń fìyà jẹ ọkùnrin I have a limited point and I have a cut off point ọkùnrin ní everlasting point láti fìyà jẹ obìnrin tó máa fi kú ẹ dẹ̀ mọ̀ pé ìyà tó dùn obìnrin jù ni wípé kóbìnrin ti relax kó ti fi pé ah mo ti relax jàre mo ti ṣiṣẹ́ débì kan èmi àtọkọ mi lọ́jọ́ alẹ́ kọ́kọ́ dédé lọ gbóbìnrin kan bá ìwọ àtọkọ ẹ lọ́jọ́ build léde jọ ṣe gbálẹ̀ ṣe jàwo kọ́kọ́ dédé lọ gbóbìnrin ọmọ kan wá kọ́kọ́ lọ bímọ ẹjọ́ máa pín ogún ni o ẹjọ́ máa pín ogún yẹn ni nǹkan tọ́bìnrin yẹn ò ṣiṣẹ́ fún òun ló máa wá jẹ nígbà tó ti relax tí wọ́n ti wọ́n ti gbàgbé gbogbo ìyà tó fi jẹ ọkùnrin yẹn ọkùnrin yẹn wá mú ìyà yẹn wá sí wá á wá mú wá fún ẹ á wá gbé ìyà yẹn sì dé á wá fẹ́ máa fìtìná tiẹ̀ nígbà tí ìwọ ò tiẹ̀ ní agbára nígbà tó jẹ́ wípé bọ́bá bọ́bá ọba sọ̀rọ̀ kan ò lè fún wọn ní méjì mọ́ arọ́kùnrin tí ìyàwó ẹ̀ kú tó dẹ̀ lóun ò lè fẹ́ lòmíì pé òun ò lè òun ò lè rí ara òun láti bẹ́ lòmíì ṣe torí pé òun àtọkàn ìwà tóbìnrin wù sí ni a dẹ̀ rí ọkùnrin tó jẹ́ pé òǹgọ́ ló ń gbàdúrà pé kó tiẹ̀ kú kó máa bá tiẹ̀ lọ kóun ráyè ṣàyé òun ìwà tá a wù ni o èmi ò easy tí mo ṣí mo ṣe sọ̀rọ̀ obìnrin ni pé obìnrin ní cut off point ọkùnrin náà yàlè pé ọkùnrin tó bá yàlè learning process náà máa ń fi àlè yíyàn ṣe ọkùnrin máa ń mú ẹ̀kọ́ jáde nínú àlè yíyàn bẹ́ẹ̀ àwa obìnrin àkí mú ẹ̀kọ́ jáde nínú àyè yíyàn tá a máa ń yànjú wípé ọkọ wa ti ṣẹ̀ the best way ah, àwa happy a dẹ̀ fi pé àlè yẹn ló lè fún wa ní happiness a dẹ̀ fẹ́ ṣe nǹkan tó fẹ́ make wa happy as much as you want to do something things that will make you happy make a learn something use it as a learning process ẹni tó yàn lálẹ́ kò lè ní gbogbo qualities tó kọ ẹ ní kò lè dá tó ọkọ ẹ ọkọ ẹ ò dẹ̀ lè dá tó ẹni tó yàn lálẹ́ so bí ọkùnrin ṣe man. ń lo as learning process ìwọ náà lo àlè yíyan as learning process if you must yàn má wà má má wà very too carried away débi wípé o oh, ní lè pick nǹkan jáde to máa ran relationship ẹ lọ́wọ́ àbí to máa ran ilé ẹ lọ́wọ́ má wà relax pé àyè yẹn o dẹ̀ máa yàn dọjọ́ ogbó ni o you don't care about your relationship it, it, it, that is wrong you must have a learning process you must make use make use of it as your learning process pé o fẹ́ mú nǹkan kan jáde ń pé okay, mo fẹ́ compare and contrast báwo ni kí ni nǹkan tí mò ń gain níbẹ̀ but nítorí sentiment ati emotion wa selfishness selfish interest nǹkan ta fẹ́ rí a fẹ́ dóko mi Oko wa ò lóko gidi kíníkan kíníkan gbà pé nǹkan tó o ba ti sọ fún àlè ọkùnrin pé ọkọ ẹ ọkọ ẹ ń ṣe fún ẹ òun ló máa work on to impress you láti fọ́dà tiẹ̀ síta láti fọ́dà ma ba ojo alẹ́ ẹ jẹ́ torí pe, the more tó bá ṣe ń misbehave sí ọkọ tó fi sílé tó sì ń fẹ́ the more tó ń ba ọjọ́ alẹ́ ẹ jẹ́ the more tó ń build bitterness ilẹ̀ fúnra ẹ lọ́jọ́ alẹ́ the more tó ń accumulate ìyà tí ọkùnrin yẹn máa fi jẹ́ lọ́jọ́ alẹ́ ó ń bẹ́ẹ̀ fi sínú kúlà ó ń tọ́jú ẹ̀ fún ẹni ọkùnrin yẹn ń tọ́jú ẹ̀ fún ẹni the more tó bá ṣe ń build ẹ̀ ìyà tó máa jẹ́ lọ́jọ́ alẹ́ the more the more tó bá ṣe hot ọkùnrin yẹn tó sì fẹ́ fẹ́ tó kúrò lé ẹ̀ òun tọ́jú ìyẹ́ sínú kúlà ni i'm telling you àsìkò ti tó fún one or two people ẹni tó bá fẹ́ pè wọlé fún um, matchmaking plus plus four four seven four zero four eight five one two three four so àlè yíyàn ẹ ṣe o learning process ní kẹjẹ kó jẹ́ if you must yàn àlè but ọkùnrin ẹ̀yin obìnrin tẹ́ bá fẹ́ rojọ́ ọkọ yín fálè àbí tẹ́ fẹ́ dájú ọkọ yín ẹ máa try díẹ̀díẹ̀ láti máa rántí àwọn nǹkan tó ṣe fún yín tó dáa ẹ má jẹ́ kí àwọn nǹkan tó ṣe tí ò dáa máa overwhelm nǹkan tó ṣe fún yín àbí kó máa cover àbí kó máa overshadow nǹkan tó ti ṣe fún yín tó dáa kò sí anybody ó máa ní nǹkan tó ó máa níbi tó ti dá sí yín ẹ máa try láti sọ ibi tó ti dá sí yín náà ní ọ̀dọ̀ àlè tẹ́ bá yàn ẹ má ma jẹ́ kí every time nǹkan tí ò dá tí ò dá tí ò dá àlè tẹ́ ẹ̀ yàn gan tẹ́ bá ti ń sọ pé nǹkan tí ò dá tí ò dá lọ́kọ lé yín ṣe àwò yín bí olórí burúkú àwò yín pé yín gan ò dá àkàyú sí obìmọ mẹ́rin fọkùnrin òdè òdè rí nǹkan tó dá nínú gbogbo ọ̀wọ́ òdè bí ọmọ mẹ́rin òdè jókòó kúnlẹ̀ mẹ́rin fún òdè ń sọ fálẹ̀ pé olórí burúkú ni wèrè ni ẹ kò dá ó wá rò pé àlè yẹn máa fi tinútinú gbádùn ẹ̀ ó fi pé àlè yẹn máa rọrẹ pẹ̀lú ẹ kó lè rọrẹ pẹ̀lú ẹ ọmọ mẹ́rin fọkùnrin ó dẹ̀ sọ fálẹ̀ ọkùnrin míì ní inú irú ọkùnrin tó fẹ́ sílé pé kò dáa ó dẹ̀ jókòó dẹ̀ bímọ mẹ́rin fún ó wá fi pé àlè ọkùnrin yẹn sọ ponú bí àwa obìnrin ṣe ponú òfin wípé kò ní ní reservation you must be joking hello. hello àti hello àti yẹn hello sir. iṣẹ́ ah, hmm, rẹ̀ ṣe ọlọ́ọ̀dẹ dọ́pọ̀lọ́ yúrú o ọlọ́ọ̀dẹ dọ́pọ̀lọ́ yúrú o ọ̀rọ̀ gidigidi ń bá wa sọ yìí o àtọkùnrin wa á máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa. ọlọ́run máa a máa sókè o. ẹ ṣe. fi pé ọkùnrin yẹn ò ní rò ó pé ah, ah, Obi bímọ kínní even èmi màá ní obi bímọ kínní obi bímọ kejì ó bímọ kẹta kẹrin fọkùnrin kan kí ló fẹ́ filẹ̀ fún ẹ kò dáa ni olórí burúkú ni ìgbà tó bí àkọ́kọ́ ò mọ̀ pé olórí burúkú ni ó làdí obi kejì ó mọ̀ pé wèrè ni kò tiẹ̀ wá síbi tí ọkùnrin yẹn ti wá da sí ẹ rárá tó lè sọ fálẹ̀ pé ah ee bí bí lágbájá ṣe báàdì tó o níbi eléyìí kò ní ṣe bẹ́ẹ̀ sí mi ó dá o lágbájá dàbí pé pé gbogbo nǹkan tí wọ́n bá máa sọ fálè nípa ọkọ tó fẹ́ sílé ọ̀rọ̀ bànújẹ́ ni àlè tó fẹ́ yẹn ò ẹvà lè respect ẹ ó máa dún ẹ fiẹlẹ ni i'm telling you àlè yẹn máa wẹ bí olórí burúkú obìnrin ni pé o bímọ fọkùnrin mẹ́rin o dẹ̀ rí nǹkan tó da nínú ẹ̀ bẹ́ẹ̀ náà ni nǹkan tí mi ò ṣe dwell much lórí obìnrin lórí ọkùnrin ni pé mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó to ń yàlè èyí tó bá níyàwó lẹ́nu wọn wọ́n máa ń compare and contrast àlè àti ìyàwó ilé wọn ni onímìíṣe kí n sábà sọ àmọ́ pé àwọn ọkùnrin míì náà máa ń sọ̀rọ̀ but unfortunately báwọn ọkùnrin ṣe máa ń sọ̀rọ̀ tó ọ̀pọ̀lọpọ̀ obìnrin òun ní ọgbọ́n láti láti digest ọ̀rọ̀ yẹn nǹkan tó fẹ́ dó nǹkan tó fẹ́ ṣe yẹn náà fẹ́ ṣe hello. mo ń gbádùn program yìí o ọ̀rọ̀ tẹ́ sọ kòkò tó tọ́ ni o confam ni o hmm, ṣé ń gbọ́ mi. mo ń gbọ́ yín sà. àwò bó ṣe ń lọ nìyẹn àwọn obìnrin ò kí ń ronú délẹ̀ ni o gbà míì gan tó máa kó máa fẹ́ ọ̀tọ̀kọ wọn ọkọ gan á rí pé ó kàn tanra ẹ̀ níbi kò wá rí pé ó máa parun bí tó ń lọ ni. Mm-hmm. ẹ̀wọ̀n tán wà á ti rí obviously pé ìparun ni tó ń ṣe yẹn bọ̀ wá máa fẹ́ rìn jẹ pé tó bá ti dá lójú àpàdà wá. ẹ̀wọ̀n tán nítorí àwọn àṣẹlẹ̀ ń sìn gan ní nàìjíríà ń sìn ni pé ìyàwó ilé gan yàlejò àwọn tí ò tí marry lọ ń sìn ní nàìjíríà hmm. married married women you understand time kan wà tí mo fẹ́ lọ sí nàìjíríà mo lọ́ọ̀rẹ́ kan nàìjíríà wọ́n á ní àkótì ẹ̀ bá mi wúkọ ọmọ ọkọ̀ tó ń fìlà ẹ̀ tó dẹ̀ kò sí problem pé kí ni mo ṣe fẹ́ wọn sí mo ló ka àwọn olóní olóòní few girls tó mọ̀ pé tó ń ní òkè send one picture ó send me ten different girls nine wọn are married women tó wà ní ọkọ permanently tó wà ń bẹ́ẹ̀ mo wá ní á kí ló ṣẹlẹ̀ pé kí ló dé tó ó ní àkọ́kọ́ wà nílé ọkọ bí ẹni tí ò sí bẹ́ẹ̀ ní jàre àmúlé mi ò fẹ́ ni tí ó tó ti wà nílé ọkọ pé kí wọ́n má lọ́dún má sílẹ̀ fún mi àbí sọ́nsìn rẹ̀ pọ̀ kí wọ́n ti wọ́n máa rí kí wọ́n ṣe bẹ́ẹ̀ you understand so why would they be doing that ẹ̀tọ́ bá wà àbí káwọn kú dá wà kán kú máa dá láì fún ọgbọ́n bẹ́tà tó mo kọ̀ ẹ́ kí n fẹ́ lomi kí n fẹ́ lomi láyè láti sọ̀rọ̀ obìnrin ò kí ń dáadáa that's what I man make decision I man make yẹn ẹ ètò kẹtẹkẹ. now nǹkan tí mi ṣe dúró wọn ọ̀nà ọkùnrin tí ọkùnrin bá wá tó bá wá sọ̀rọ̀ ìyàwó ewèrè ìyàwó olórí burúkú ìyàwó ẹ̀kíníkankínikan àwọn obìnrin bíi ta selfish dé níbi tá ọ̀pọ̀lọpọ̀ wa ò kí ń ronú dé tọkùnrin bá wá tó bá wá sọ̀rọ̀ ìyàwó ẹ̀ fún ẹ bẹ́ẹ̀ a ní digest ẹ̀ ká sáré quickly ká fira wa sínú shoes yẹn ká wò ó pé tó bá jẹ́mi náà ni mo fọkùnrin bó ṣe máa sọ àwọn ò ní ṣe é Awa máa wá láti impress ọkùnrin yẹn pé kó lè lé ìyàwó yẹn bọ́ta ká lè gbà á àwa ò ní rò pé ah, obìnrin tó sọ pé òun wà burúkú bá ìwà owó gọ́ọ̀dì wọ́n wù fọ́bìnrin yẹn bọ́ a ti wò pé ó ti wá bá ìyàwó ẹ̀jẹ̀ ó yá kásáré gbé ká fà á bẹ́ẹ̀ ọkùnrin ò kí ronú bẹ́ẹ̀ tí wọ́n bá lọ ba ọkọ ẹ̀ jẹ́ níwájú ọkùnrin ọkùnrin ò kí ronú bẹ́ẹ̀ tí wọ́n bá gbé ọkọ ẹ̀ sílẹ̀ tó ń ba ọkọ ẹ jẹ́ níwájú ọkùnrin torí ó fẹ́ dóko ẹ̀ ọkùnrin ò ní ẹ̀fà ronú pé à òun fẹ́ gbà ẹ̀ ó máa wá máa á wá máa kọ́gbọ́n lára ẹ̀ á máa fi ẹ́ ṣe learning process but àwọn obìnrin honestly àwa máa máa fi wá àwa máa àwa máa máa wò ó pé ah tó ti wá sọ̀rọ̀ ìyàwó ẹ̀ fún mi yéè jẹ́ kí n impress ẹ̀ kí n lè fẹ́. hello. hello sir. hello sir. a gbádùn o ẹ ṣeun. ẹ kú iṣẹ́ o. yes sir. in fact ọlọ́run lè fún yín nílò àká ìgbọ̀n God will continue to bless your wisdom. àmín. kò ń ṣe bọ́rọ̀ yóò affect àwọn ọkùnrin but I mean ẹ òótọ́ ọ̀rẹ́ ń sọ ó ní ọkùnrin torí ẹ bá pé ìdálẹ̀ bí ìyàwó ẹ̀ tẹ̀ ṣe lè burú tó pé kó jẹ́ pé bóyá wọ́n ti fi ráhùn lẹ̀ kò ní fẹ́ bàjẹ́. bẹ́ẹ̀ ni. kọ́sá máa wò ó kó o bímọ kó o and a lot of ọkùnrin tó dísẹ̀ ló máa wò pé intimacy táwọn ṣe ẹ̀ kò sí bó ṣe lè rí kò lè ọ̀nà ẹlòmíì kò lè ọ̀nà obìnrin mi báyẹn regardless bó ṣe lè sọ fún àwọn jáde so bó ṣe máa rí àìbéèrè sá fún ìyàwó ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. o tọrọ lẹsọ. bẹ́ẹ̀ni. Ọlọ́run á túbọ̀ máa fún ọgbọ́n ìmọ̀ àtòlè o. ẹ ṣeun. mo mọ̀ pé àwọn tó ń gbọ́ yín lẹ́sìn tó yẹ kán láàánú ẹ̀ ni pé bí wọ́n ṣe máa bí wọ́n ṣe máa láàn lẹ́sìn lórí tọ́pìkì yìí kò sẹ́ni tó ń ṣe mistake but kán láàn lẹ́sìn lórí ẹ̀ nǹkan tó má tà nìyẹn you know i don't really like i don't really care if èèyàn like me or not àwọn tó bá mọ̀ mí dáadáa nǹkan tí èèyàn bá bá ń lé ni mi bá ìyá mi pẹ̀lú close friend bẹ́ẹ̀ mi life tèmi náà dẹ̀ ṣe gbé nìyẹn mi ò ní close friend mo ní i have acquaintances mi ò mọ ilé ọ̀rẹ́ kankan nílùú yìí mi ò lọ́rẹ̀ẹ́ mi ní tight friend mi mọ́lé anybody mi dey expect anybody mọ́lé mi so whether you like me or you don't like me kò ṣe nǹkan kan wo bí mo ṣe wọ orí bẹ́ẹ̀ ni mo wà àwọn ọ̀rẹ́ méjì tí mo ní tó ga jù láyé òun làwọn ọmọ mi tọ́lọ́run fún mi àwọn náà kì í jáde èmi ni àfi tó bá lọ léèwé àbí tó bá lọ síbi iṣẹ́ àbẹ ní tèmi èmi náà bá ti lọ bí iṣẹ́ bá ti dé mhm. mi so mi ò rí lì kí ẹ̀ àwa obìnrin tá a bá ti ń yan àlè àlè kọ́kọ́ kú la máa yàn. hello. hello Tanka. ẹ káàsán ma. ẹ káàsán. yes ma lọ sí iṣẹ́ ma. mo mo wà láti pẹ̀lú program yìí tẹ̀ ń ok okay. Uh, ẹ wo ọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ìwé ìwé tó wà ní twenty four ṣe lè sún ẹ sún ẹ sún kúrò níbi nǹkan tẹ́ ti ń gbọ́ ẹ lè máa gbọ́ méjèèjì at the same time ariwo yẹn ti pọ̀ jù hello. hello àti Yinka. hello sir. ẹ ká sọ o. ẹ ká sọ sir. ẹ kú ètò. yes sir. in fact èmi ti fún yín ní oyè láìsí ẹ̀ tí ìjòyè torí oyè tèmi fún yín ní ambassador of Nigeria in the all Nigeria in diaspora because ẹ̀ ń gbìyànjú gan-an ẹ̀yin lẹ́dẹ̀ ẹ̀ ń ṣèkà fẹ́ẹ̀dì wíńdò all over Europe and America so ọlọ́run ò ní padà lẹ́yìn yín. Àmín ọlọ́run á máa fún yín ṣe ọlọ́run á máa bá yín ṣe é. àmì olódùmarè. ẹ làákàyè àtọgbọ́n tọ́lọ́run jogún fún yín tẹ̀rí ọ̀rọ̀ tẹ́ ń sọ lé ní iye ọ̀rọ̀ ńlá ni tó dẹ̀ yẹ kí n gbà àtọkùnrin o àtobìnrin o ká mú un lò kó tó pé ká mú inú ẹ̀ ká mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ká tiẹ̀ ká mú un lò ní. torí pé èlò ọ̀tọ̀ tó ń ṣẹlẹ̀ bí pé ẹ máa ń rí àwọn nǹkan kan bí kẹ́tí máa rí nǹkan pé ah, mo ti rí nǹkan tó ṣẹlẹ̀ bíbá ilé mi jẹ́ kí n fi sọ̀rọ̀ ni. so ọgbọ́n àti òye tọ́lọ́run dẹ̀ fún mi ọlọ́run nígbà ẹ ètò náà. nǹkan tó mú mi sọ̀rọ̀ yìí ni wípé mo notice wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin we get carried away tá bá ní extramarital life I have not come here to converse or to talk against or to speak against àlè but I have just come to talk ẹ dẹ̀ mọ̀ pé tí bá ti ń sọ̀rọ̀ máa fẹ́ kó ní kálukú píìkì tẹ̀ ni pé mi ò ní kó má ṣe but know your cut off point as long as tó bá mọ̀ pé o fẹ́ remain pẹ̀lú ọkùnrin tó ń fẹ́ àtàlè àti fífìyà jẹ ọkùnrin hmm. àti fífìyọ ọmọ ọ bàbá kúrò nínú life ọmọ ẹ gbogbo ẹ ló ní cut off point ìgbà kan rí tí mo bẹ̀rẹ̀ mi ò ń lo glasses nígbà tó yá mo bẹ̀rẹ̀ sí ní lo glasses mo yọ fún rárá mi mi ì lò mọ́ nígbà tí àgbà ti ń dé mo padà lo glasses as I speak now tí bá yọ glasses yìí lójú mi mi ò lè rí àwọn nǹkan kan ó máa wà blur ní lórí lórí fóònù mi àgbà ti ń dé ìgbà kan wà look at me now ní èjì kẹwàá ẹ̀yin májì bí mo ṣe máa rí ìgbà tí mo wà ní kékeré so tó o bá dàgbà àgbà dà ẹ o ò lè yanlè o ò lè yanlè títí títí títí tí àwọn ìyá sixty tó ń wá um, eh, eh, relationship companionship ló ń wá ẹjẹ àtọ ẹ má jẹ àtọra wa o ò lè yanlè títí títí títí kò yanlè wọ seventy o ò dẹ̀ lè kò sí bó kò ní owó ju ká má rí irú ẹ̀ rí o ò lè gbé ọmọ ọmọ etí ìsábẹ́ asobìnrin kò jóbìnrin pé o fẹ́ gbé ọmọ etí ìsábẹ́ lọ́kùnrin kò possible bẹ́ẹ̀ ọkùnrin á fẹ́ ọmọ nineteen eighteen even kò pé ninety for you to know wípé ọkùnrin ò ni cut off point tán lè fi fìyà jẹ yín lóbìnrin tó bá dájú wọn but àwọn àwa ni cut off point o ò lè fìyà jọkùnrin títí tó bá àfi tó bá nífẹ̀ẹ́ mọ́ kó kó jáde bẹ́ẹ̀ ọkùnrin tó fẹ́ remain nínú ilé ẹ̀ àfi tí ọlọ́run bá fi kú bòyàn láṣìírí ìwọ̀n excuse me ìwọ̀n bá ló lè òun ló ní ìyá ẹ lọ́wọ́ lọ́jọ́ alẹ́ òun ló ní ìyá ẹ lọ́wọ́ torí àlè tó ń yàn yẹn gan tó fi ń fìtìná tiẹ̀ àwọn agbára tó o ní tó fi ń fìtìná agbára yẹn máa drop tó bá yá ọmọ tó o lágbára to withdraw from the father you are very some some women are very stupid ọmọ tó withdraw lọ́wọ́ bàbá ẹ̀ at eighteen ọmọ na àwọn ọmọ mi nígbà tó mi pé sixteen náà ti kọ lẹ́tà sí mi láti hospital pé mi ò ní right lọ́wọ́ ẹ̀ lórí ẹ̀ mọ́ ọmọ mi few few weeks ago mo sọ fún pé ó lóun lọ síbi iṣẹ́ mo ní à wá èèlò lòun gbà ó ní ah, mọ̀ mo ní I can't tell you I can give you my bank detail, my bank account for you to go and see it. But I can't open my mouth to tell you how much I'm earning. Money ní kí ló mom. I just don't I don't feel comfortable to tell you. But look at me. Mo ti ń dàgbà. Ó ní mo bá fẹ́ gba gbogbo owó yẹn lákàǹtì òun kí gba káàdì òun kí n lọ wò gba bank statement un bo òun ò lè sọ síta ọmọ tí mo bí tó túmọ̀ sí wípé you can only have grip but for some time you can't have it forever ọmọ tó o bá tó ò jẹ́ kí bàbá ẹ̀ ní ṣe nínú ẹ̀ tó bá yá ọmọ yẹn á béèrè bàbá ẹ̀ tó ò bá ṣọ́ra wá padà wá di ọ̀tá ọmọ yẹn nítorí tí bàbá ẹ̀ bá lọ jẹ́ èèyàn tó dáa ọmọ yẹn wá máa wù ẹ́ bíi a wicked soul tó jẹ́ kí bàbá òun ní kó ní ṣe nínú ìgbésí ayé òun ọmọ yẹn wá máa wù ẹ́ pé àwọn nǹkan kan wà tó ń lack láyé tó dẹ̀ jẹ́ pé ìwọ ló deprive òun by by by getting getting the child away from the father Awa ma iwo to yẹ kó máa bọ wà wá di wà wá di ẹran ìríra sí because a wò pé ìwọ ló jẹ́ kí bàbá òun impact bóyá ó ṣe nǹkan kan àwọn èèyàn ti ri níta pé ah, ọmọ omo ò gbé lọ́dọ̀ bàbá ẹ̀ a wá wò pé ìwọ deprive òun of that a wá wù ẹ́ àsọ̀tá ẹ wá máa ní ayé ayé kan lo kọ̀ yín ẹ̀ sí ẹ̀wọ́ ló wọ nǹkan tó ṣe fúnra ẹ ní ọjọ́ àárọ̀ òun ló ń jẹ lọ́jọ́ alẹ́ òun ló ń jẹ lọ́jọ́ àfi tí bàbá yẹn bá kú àbí tí bàbá yẹn ò bá da bọ̀ tí bàbá yẹn bá da ọmọ yẹn máa padà rí ẹ bí ìkà ni á padà rí ẹ bí ìkà nǹkan tó o bá mú sọ fún yín bó o bá fẹ́ fi ìdùnnú ṣọjọ́ alẹ́ pẹ̀lú ọkùnrin gbogbo wàhálà gbogbo ìyà gbogbo anything tó o bá ṣe fún tó bá ti ń wọ menopause máa wá owó ẹ̀ delẹ̀ máa wáwọ́ ìpọnlẹ̀ in fact wá ṣàwà ẹ̀ pẹ̀lú love kó lè gbàgbé gbogbo nǹkan tó o ti ṣe fún in the past mi ìsọpọ́kùnrin náà kì í ṣe obìnrin o but èmi ń sọ fún I stand to be corrected ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọkùnrin ò kí ọkùnrin ò sábà run obìnrin dé egun ìgbà tẹ́ ẹ bá ti fìtìná tí wọ́n débì kan náà máa mú ẹ̀ṣẹ̀ wá sí ìrántí táwọn náà bá fẹ́ strike back wọn wá ní wẹ̀yìn wọ́n á á wá ṣe délẹ̀ tẹ́yìn bá fẹ́ yàlè ẹ̀yin ò kì í sọ nǹkan tó da nípa ọkùnrin bẹ̀tọ́kùnrin bá fẹ́ yàlè nígbà míì ọkùnrin mi àti ẹ̀ máa sọ wípé má gbẹnu dọ́rọ̀ ilé mi má gbẹnu dọ́rọ̀ ilé mi má gbẹnu dọ́rọ̀ ìyàwó mi àbáwọn ọmọ mi a ti fi boundary lẹ̀ bọ̀ ẹ̀yin obìnrin ẹ̀ kì fi boundary lẹ̀ tẹ́ bá fẹ́ yàlè. And set a boundary and ń fi boundaries lẹ́ at all. kò máa ẹ máa ń wo bẹ́ẹ̀ ni wípé ẹ fẹ́ fi da ẹni tó ṣe ẹ fẹ́ fi da lójú ni ìgbà míì go, ẹ get so carried away débi wípé ẹ tún gbé sójú kó bí ọkùnrin bá gbé tiẹ̀ gan sójú i'm telling you ó sì ń lẹ́ẹ̀ náà ni ó sì máa máa lẹ́ẹ̀ lọ́ra obìnrin yẹn a sì máa rí nǹkan tó ṣe ìgbà míì èèyàn kì í mọ̀ rìn kórí má jì lọ́pọ̀lọpọ̀ gbà tọkùnrin bá ṣe nǹkan wọ́n máa ń sábà rántí báwa ò kí ń rántí nǹkan táwa bá ń jẹ làwa máa ń mọ̀ lóbìnrin you don't have to like me but mo mọ̀ pé tẹ bá wà nínú ilé ẹ máa mọ̀ pé nǹkan tí mò ń sọ yòótọ́ nǹkan tá a bá ń jẹ báyìí lẹ́nu la máa ń mọ̀ obìnrin kan pè mí ẹ wà ń bí gbà tóbìnrin kan pè pé for three months òun ló ń sanwó òun sanwó lé for three months kí ni fìtínọ́tì tó fún ọkùnrin hello hello ó ń sanwó lé for three months kí ni ààrẹ wo ló fi ojú ọkùnrin yẹn rí ìpayín kéke wo lọkùnrin yẹn rí nínú ilé ẹ abẹ ẹ tọ́jú ẹ abẹ ẹ kó sínú agolo á fi ojú ẹ wọn máa bo níjọ́ tó bá gba òmìnira á fi ojú ẹ wọn máa bo níjọ́ tó bá gba òmìnira nítorí ẹ̀ ló fi dàbẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ yín ṣe oore fọkùnrin ẹ̀ ní kò mọ̀ oore tẹ́ ń ṣe fún tẹ̀dẹ̀ ń fìyà jẹ báwo ló ṣe fẹ́ mọ̀ oore báwo ló ṣe fẹ́ mọ̀ kò possible so ẹ jọ nítorí ọlọ́run gbogbo àwa obìnrin ẹ jẹ́ ká mọ̀ pé a ní cut off point ẹ jẹ́ ká mọ̀ pé bó tilẹ̀ ṣe pé bó ṣe gbé pé a try láti gba adé lọ́wọ́ ọkùnrin adé yẹn ò ṣe gbà lọ́wọ́ wọn torí tí àwọn bá pé hundred wọ́n sì lè fọmọ thirty wọn ò bí bàbá ńlá ku obìnrin kan re kó pé fifty kó lọ fọmọ twenty àwọn yìí á pariwo lé lórí gan wọn alájẹ ni wọn ló lórí burúkú ni wọn ló fẹ́ borí ọmọ ọlọ́mọ jẹ́ ṣe wá rí pé Ọlọ́run gbadé fóbìnrin ọfọkùnrin ṣe rí pé Ọlọ́run gba ṣe rí pé Ọlọ́run gba adé ó gbé adé fọkùnrin ṣe rí pé adé yẹn àtọ̀run náà ti mú wá kò dẹ̀ sí nǹkan tẹ́nìkan kan lè ṣe sí so mi ò ní o má yàn lé o but tó bá ti ń yàn àlè tó ti ń gòkè àgbà máa wawọ́ wálé tó bá ti ń fìtìná tí ọkọ ẹ tó ti ń gòkè àgbà máa wawọ́ wálé tó bá ti ń wu àwọn ìwà mọ̀nàfìkì pẹ̀lú ọkọ ẹ tó fẹ́ tó ti ń gòkè àgbà máa wawọ́ wálé kó má jẹ́ pé nígbà tí àgbà bá kàn ẹ́ tí ò sóróró lójú ẹ̀ mọ́ nígbà tí a ó máa lọ sí patí táwọn èèyàn máa ní grandma mummy grandma mummy nígbà tó o bá fẹ́ yàn lè gan tó o lè yàn ní gbangba tó jẹ́ pé àlè kan àwọn àlè abẹ́lé tẹ́ pé àárín òru lọkùnrin máa wọnú ilé wá dú ẹ wọ́n á dẹ̀ tún bọ́ta láàárín òru ayé ò gbúdọ̀ bẹ́ẹ̀ gbọ́ so that ọkùnrin yẹn á lè wà nílé á lè wà níbẹ̀ fún ẹ ọkọ ẹ á lè wà níbẹ̀ fún ẹ o ìgbà kan wà tó yẹ pé tóbìnrin bá yànlè níbi tí ah, ọlọ́run tóbi lọ́ba ṣá àwọn àwọn èjì kan wà tóbìnrin bá yànlè wọn ò gbúdọ̀ bá gbọ́ àwọn èjì kan wà tí obìnrin bá yan àlè wọn ò gbúdọ̀ bá gbọ́ ń ta kó bá kó tó bá yẹ pé tó bá di age yẹn kó má jẹ pé ńgbà tí ọkọ máa wá bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ ẹ́ nìyẹn there's a cut off point ẹ jẹ́ ká lọ rò ó ẹ jẹ́ ká lọ rò ó gbogbo wa ní cut off point especially obìnrin in a relationship ẹ jẹ́ ká lọ wò ó then there's another thing ẹ̀yin ọkùnrin àtobìnrin tẹ́ ẹ̀ ń déètì ara yín there's something you don't understand about dating pẹ̀lú ọkùnrin ṣorí ìjọ tí ọkùnrin bá ti kọ́kọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ látòrí fóònù ìjọ náà ló ti ń dìtà ló ti ń dìsá ìbóyẹ tó ń lè fẹ́ àbẹ̀ni tó lè fẹ́ ni ẹ́ the moment ọkùnrin bá rí ẹ lọ́jọ́ kan ọkùnrin mọ̀ bóyá òun lè fẹ́ àbí kò lè fẹ́ ẹ ṣe rí pé ẹ̀ ń déètì ẹ fi mọ̀ ara yín yẹn ọkùnrin máa mọ̀ bóun lè fẹ́ àbóun ò lè fẹ́ ní ìjọ tó bá kọ́kọ́ rí ẹ ẹ bá dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ṣé wàá rí wípé ìjọ yẹn gangan tí ọkùnrin ò bá lè fẹ́ ìjọ yẹn gangan lọkùnrin ti jíù tẹ ìjọ yẹn ni relationship yẹn ti tán ìjọ yẹn ló ti jíù tẹ bọ ó kàn ń kíìpẹ bóyá kò lẹ́lòmíì lọ́wọ́ ó wá ń kíìpẹ ẹjọ́ ń date ara yín ẹjọ́ ń date ara yín ṣe oríjọ́ tó bá jẹ́ ọdún mẹ́rin èní tó bá jẹ́ ọkùnrin tí ò fẹ́ ṣèrànù tó bá jẹ́ ọdún mẹ́rin èní ló tó rí obìnrin tó kójú òṣùwọ̀n fún á pàpà fiẹ́lẹ̀ bẹ̀ nítorí pé ìjọ́ tó fi ẹ́lẹ̀ yẹn gan ló manifest pé ó fi ẹ́lẹ̀ bọ́ ìjọ́ tó ti decide lórí e pé òun ò ní fẹ́ ẹ ìjọ́ tẹ ti kọ́kọ́ ríra yín ni ijo tẹ ti kọ́kọ́ ríra yín lọkùnrin ti jíù tẹ ìjọ́ tẹ ti ríra yín for the first time sorry mi tẹ mọ̀ pé fóònù mi rìn ìjọ́ tẹ ti ríra yín for the first time lọkùnrin ti jíù tẹ tó bá máa fẹ́ ìjọ yẹn ló ti To ba bá jẹ́ni tó lè fẹ́ ìjọ yẹn ló ti mọ̀ tó bá jẹ́ni tí ò lè fẹ́ ìjọ yẹn ló ti mọ̀ ìjọ yẹn ló ti jíù tẹ ó lè wá keep ẹ for thirteen years To ba mọ̀ pé ò ní àwọn qualities tó ní ọ̀ǹtì ìgbà tó bá máa rí ẹni tó fẹ́ fẹ́ á wá fi ẹ́lẹ̀ ìjọ tó fi ẹ́lẹ̀ yẹn ìjọ yẹn ló wọ̀n sí wọ lẹ́yìn fi ń sọ pé ó jíù ti yín bẹ́ẹ̀ ó ti jíù tẹ láti tipẹ́tipẹ́tipẹ́ ló ti fi ẹ́lẹ̀ ó kàn fi ẹ́ dẹ́ńgẹ̀ ni láti rẹ́lòmíì torí pé wo òkúnjú òṣùwọ̀n so ẹ má máa tara yín ló túmọ̀ sí wípé relationship tó bá wà ọdún kìíní tọkùnrin dẹ̀ wà òkè kò propose ẹ ọdún kejì kò propose ẹ ó dẹ̀ wà òkè o ò kọjú òṣùwọ̀n ni o ò kọjú òṣùwọ̀n ni o ò o ò ń ṣe tó lè fẹ́ o ò ní àwọn qualities yẹn ò sí ń kó o tẹ́ lọ́rùn tó bọ̀ tó bá tẹ́ lọ́rùn tó tó dẹ̀ ti ready láti settle tí ò dẹ̀ propose ẹ ó sì máa padà fi ẹ lẹ̀ níjọ́ tó bá rí ẹni tó kójú òṣùwọ̀n dáadáa a fi ẹ lẹ̀ bọ̀ ẹ̀yin á wá sọ wípé ẹ ti jíù tì mí kò jíù tẹ ó ti jíù tẹ tipẹ́tipẹ́ kò tí rẹ̀ lè mí ni ó ti jíù tẹ tipẹ́ long ago kò rẹ́ lòmí láti replace ẹ ló ṣe keep ẹ ìjọ tó rẹ́ lòmí kan ló jíù tẹ ó ti jíù tẹ ìwọ ló funra ara pé kéèyàn máa funra kéèyàn má wà kéèyàn má má wà get carried kéèyàn má má get carried dé ìwọ ló funra. pé à kí ló ń dá ọkùnrin ìdúró ìwọ ló fúnra ọkùnrin yóò wà atlas ẹ lè ti torí pé kinní kan kó wá ní pé ẹ kó kó fẹ́ dandan torí pé ti ẹ ti wà for seven years kó wá fẹ́ out of pity ìwọ ló fúnra àwọn ọkùnrin mi dẹ̀kẹ̀rẹ̀ wọ́n ní tìjú débi wípé wọn ò ní lè sọ fún ẹ pé àwọn ò ṣe mọ́ bẹ́ẹ̀ tọ́pá rẹ́lòmíì tí ò ní fún wọn ní wàhálà tó bá fi ẹlẹ̀ kò mí pé wọ́n jù tẹ wọ́n ti jù tẹ long ago wọ́n ti jù tẹ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ so wípé ẹ ẹ ẹ ma ẹ máa máa déètì ẹ sì ń wora yín yẹn ara àwọn nǹkan tó ń fa lílé ilẹ̀ nìyẹn tó bá dẹ̀ ìwọ obìnrin tó bá dẹ̀ ti ní ọkùnrin kan tí kìíní fi ẹlẹ̀ tí kejì fi ẹlẹ̀ tí kẹta fi ẹlẹ̀ if I were you màá pè màá pè méjì àbí mẹ́ta nínú àwọn ọkùnrin yẹn pé wá because mo ṣe máa ń mo ṣe wà mo máa ń re-evaluate ara mi mo máa ń pa àwọn ọmọ mi mo máa ń béèrè lọ́wọ́ pé ṣó irú ìwà wo ni mo ní màá ní pé kí wọ́n sọ fún mi so fúnra ra ẹ nínú àwọn táwọn márùn bá jíù tẹ pé méjì inú wọn kò béèrè pé kí làwọn ìwà tó wà mi tí ò dáa tẹ fi fíìpé mi ò lè rí ilé ọkọ gbé má fake ara ẹ béèrè lọ́wọ́ wọn tó bá béèrè lọ́wọ́ wọn wàá lè adjust otherwise bọ́n ṣe máa fi ẹ́ lẹ̀ nìyẹn wọ́n máa fi ẹ́ wọ́n máa fi ẹ́ ṣe àtẹ̀gùn kí látẹ̀gùn wọ́n á keep ẹ títí dìgbà tó máa rí ẹni tó máa suit wọn wọ́n máa dú ẹ tó máa rí ẹni tó máa suit wọn tó bá ti rí ẹni tó suit wọn báyìí wọ́n á ya drop ẹ wọ́n á mú yẹn wọlé wọn ò jíù tẹ o àpèmọ́ra là ń pe tèmi dire kò sẹ́ni tí ò fẹ́ nǹkan tó dáa wọn ò jíù tẹ. anyway the line is open for <laughs> for matchmaking i no forget you o. yeah you would get a Mm. so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn um, the line to call is plus four four seven four zero four eight five one two three four. Oritoke, where is the video? Tell me, where is the video? Send it to plus four four seven four zero four eight five one two three four. ẹ ọlọ́run náà ni you're so intelligent ọlọ́run ni arojinlẹ̀ ni àròjinlẹ̀ ni ká máa à ń ṣíra wa létí ni ká má lọ máa make mistake àwọn mistakes tí àwọn èèyàn ti make ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti make ti yẹ pé ó ti I don't care if if they don't like advice I don't care it doesn't really matter to me you know. ẹ mọ̀ pé ẹni tó bá ti wà láyé yìí tó jẹ́ tí òun kì í lọ́rẹ̀ẹ́ tí òun kọ́ rẹ̀ tí òun ṣe pé kinní kò sí nǹkan kan téèyàn kan lè ṣe as long as I know wípé mò ń sọ tòótọ́ tòótọ́ ni mò ń sọ. and there's another thing gbogbo ẹ̀yin tẹ́ send àwọn pictures sí mi tí mi ò tí ì. Uh, get back sí àwọn kan wà tán ti send pictures mi tẹ́ pé wọn ò lè ever tí má ti rí ẹ tí má ti evaluate ẹ wọn ò lè ever róbìnrin lórí platform mi èmi ò lè ever rọkùnrin lórí platform mi torí nǹkan tẹ́mi ò bá lè jẹ èmi ò lè present ẹ̀ sí yàn i'm telling you tí bá tiẹ̀ mistakenly present ẹ̀ the moment bá ti ń ṣe àwọn meeting yẹn mo máa mo máa mo máa èmi ni mo máa já dànù fúnra mi you understand àwọn obìnrin we really need, some of some women ẹ really need láti look after yourself i'm telling you lára àwọn nǹkan tí ọlọ́run sọ pé ká fi fẹ́ra wa owó beauty ẹ̀sìn àti ṣe iṣẹ́ ni ọ́ mi mọ rántí ìkẹrin mọ́ ó láti appeal sí obìnrin tó fẹ́ fẹ́ ẹ ó dẹ̀ láti appeal sí ọkùnrin tó fẹ́ fẹ́ Look, lùkọ́ ẹ láti appeal sáwọn èèyàn mi ò tí lókè ò bá appeal sí èmi gangan fúnra mi i'm sorry it's not by bleaching it's not by makeup Ti ti tí ò bá ti appeal bóyá obìnrin tí mo ọkùnrin tí o send picture to look very dirty and unkept unkept to look very dirty Ti gbogbo irun irun ẹ irun irun gbọ́n ẹ gan eyín ẹ rí eyín ẹ rí sẹ̀gẹ̀dẹ̀ èmi ò nílẹ̀ introduce irú yẹn sí ọkùnrin sóbìnrin torí ọmọ mi ò lè múrú ẹ̀ wálé fún mi so mi ò lè introduce ẹ̀ so obìnrin olóbìnrin àbí ìwọ ọkùnrin ìwọ ọwọ obìnrin ó ní obìnrin kan nígbà tí mo ní kí wọ́n send picture ẹ má bínú very pretty woman beautiful clean ó send picture tó wọ maxi mo wá pè wọ́n ifá maxi mo fi save orúkọ wọn mo wá pè wọ́n pé ẹ ṣe máa send maxi kìíní fún mo fẹ́ lu kẹwàá attractive ó dẹ̀ pretty very pretty woman hello very pretty so to first impression goes a long way you cannot send me picture kí n rí ẹ kó look yamayama irun ẹ jaku ojú ẹ skin ẹ ò tiẹ̀ kò ó kàn rí bákan bákan èmi ò nílè mi ò nílè introduce ẹ sọkùnrin because mi ò èmi go le gbarú e. ìwọ ọkùnrin náà irùngbọ̀n ẹ mi ò ní kéèyàn má ní irùngbọ̀n but kò wà kò wà kò wà tidied ẹ ẹ mo rí ẹ kọ lókọ lù yamayama. I am not supposed, I can't do that. Picture Emma remain with me ni, and I will never get back to you. No matter how you try. So go back, take care of your skin, take care of yourself. Eh, would you ẹ Esha mo bati mo ni breakout, Oti oti oko o sports ló kù Mo Mo koto jabola rami. Take care of your skin. Wait, kò ń ṣe kò dìgbà téèyàn bá téèyàn bleach. You understand? kò dìgbà téèyàn bá bleach ṣó ti yé yín èèyàn láti take care ẹ̀ bọ̀ pé orí yàmàyàmà mo àti ẹ̀wù ẹ pé lips ẹ gan báwo lobìnrin ṣe fẹ́ kiss ẹ èmi tí mo dẹ̀ ń canvas tí mo dẹ̀ ń sọ̀rọ̀ lórí hygiene kí wá kí wá gbèrú picture yẹn kí wá send ẹ̀ sóbìnrin pé kò relé it's not going to happen on my platform if you if you are suspecting that i'm talking to you you can as well just leave this platform and stop bothering me about obìnrin because àwọn pictures kan wà tó send sí mi tẹ́ pé mi tiẹ̀ lè fi wọn ọkùnrin mi lè fi wọn obìnrin àwọn pictures kan náà dẹ̀ wà tí wọ́n send sí mi who is this Ògúndìran tí mi dẹ̀ lè fi wọn eh, eh, tí mi lè fi wọn ọkùnrin you have to take care of yourself and let your hygiene be on point ẹni tí mo rí nínú picture tó rí bẹ́ẹ̀ yẹn téèyàn bá rí fọ̀ rí báwo ló ṣe fẹ́ rí báwo ló ṣe fẹ́ rí you have to be on point ẹni tí mo sọ fún yín pé wọ maxi Oh security bàjẹ́ nígbà tó wá padà wá send picture mi sí mi ó beautiful mo tún pè láàárọ̀ kùtùkùtù mo tún ya ojú ẹ̀ láàárọ̀ kùtùkùtù ṣe mọ̀ so it's not by makeup it's not by eh, anything you have to you have to be on top of your game and you have to be on point you understand most of the time ọ̀pẹ́ ngbà mi inú ní síta tí ń wọ eh, wọ sọ́mà mi ní máa wọṣọ màá kàn máa wọ vest ni tí màá fi ṣe show ara mi rè skin mi ni kò sí pé kinní kan màá kàn máa wọ̀ ni So you should be able to just be proud of yourself and make sure you are clean. Nínú picture ibi tọ́lọ́run tọ́lọ́run jogún ọgbọ́n fún mi dé. Tẹ́ Ọlọ́run jogún ọgbọ́n fún mi dé tí mo dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Tí è e, mo ń bọ̀ tí mo dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Téèyàn bá ekun ẹkún tó bá jẹ́ ẹkún genuine mamo àwọn ẹkún wà tó jẹ́ ẹkún alátẹ́gùn tí wàá lajú sátẹ́gùn báyìí tátẹ́gùn àfẹsẹ̀ ẹ lójú wa máa dá mi wá dẹ̀ yí sẹ́kún màá mọ̀ tí ẹkún ẹ bá wá tó wá láti inú soul ẹ màá mọ̀ so èmi ò ń ṣe téèyàn lè àwọn kan wà tí ọlọ́run máa ń dábẹ́ yẹn kọ́lọ́run kó jẹ́ kí n pẹ́ láyé làdúrà tí mò ń gbà àwọn kan wà tọ́lọ́run máa ń dá ní àkàndá bẹ́ẹ̀ yẹn mi ò ń ṣe téèyàn lè ṣe màgòmágó pẹ̀lú ọlọ́run mi ì fi fọ́nu mi ò ń ṣe ẹ mọ̀ mí mi ò ń ṣe ọmọdé mo dẹ̀ lè kéré ìyá ni mo jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ yín ẹ you don't know me so mi ò ń ṣe tí wọn lè tó bá fẹ́ wá sọ́dọ̀ mi wá pẹ̀lú ọwọ́ mímọ́ tí mo ò dẹ̀ kí n báyàn ṣe mọ̀nàfìkì. so ẹni tó sọ pé ọkọ òun wà epileptic epileptic has nothing to do with pé o fẹ́ dóbò àbò fẹ́ dóko ó yẹ kó ti study ọkọ ẹ láti mọ time to máa ń ní àwọn nǹkan tó trigger crisis ẹ àbí time to máa ń ní crisis ó yẹ kó ti study ẹ tó bá ti study ẹ wàá ti mọ àwọn nǹkan tó ń ṣe tó fi ń trigger ẹ àwọn time to máa ń ní season to máa ń ní and all of that you know wàá ti mọ so ìyẹn epileptic kò ní pé kéèyàn má live normal life kò ní kéèyàn má ní sexual life àwọn tó wà epileptic ń bímọ so mi mọ nǹkan tó fẹ́ tó bá dẹ̀ jẹ́ wípé òun suspect ni you may have to see the doctor ó yẹ kó mọ̀gbà tó máa ní field kò kò dẹ̀ mọ̀ time if tó bá bá ń dóra yín gan tó ní field ó yẹ kó ti mọ nǹkan tó yẹ kó sáré ṣe àṣẹ ẹni tó ní ẹni tó ní epileptic ó yẹ kó ti mọ nǹkan tó yẹ kó sáré ṣe and one of the things ni pé má try láti gàgẹ́nu ẹ̀ fílẹ̀ kó jẹ́ kí field yẹn kó take place àwọn nǹkan tó filẹ̀ kò jẹ́ kó kíní yẹn ṣe má try láti fà mọ́ra àbí mu dání mu lọ́wọ́ just release release the person kò jẹ́ kó ní section ẹ̀ kò jẹ́ kí crisis yẹn take place then afterwards ló ṣe máa máa tó bá ti sùn wàá pàdé orí ẹ̀ kó mọ̀ wípé ó pàdé orí ẹ̀ débi wípé kò ṣe ibi tó máa fọ́ orí mọ́ tó máa tó máa di nǹkan míì so ìyẹn ìyẹn ìyẹn so ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ́ mo fi pa àwọn èèyàn máa calling for matchmaking níbọ ó dà pé a lot of people ló wà níbi iṣẹ́ ẹ̀yin naija mo ń ṣiṣẹ́ lórí àti matchmaking ẹ jọ̀ọ́ ẹ má parọ́ fún mi àwọn tí mo ti send nǹkan àwọn questions kan sí wọn á ti wọn á ti mọ àwọn kan tí ń respond àwọn kan ò tí ì respond sí mi ẹ má parọ́ fún mi especially pẹ̀lú genotype is very very important ẹ má parọ́ fún mi so ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ́ màá wá fún ọ ilé ìkẹ ilé ìwọ yìí. hello. hello àti nǹkan. hello ma. ẹ káàsì ma bí tẹmọ pé wà ọ̀nìṣẹ́ itself mo ti sẹ́ni mẹ́sẹ̀gì láàárọ̀ yìí already ní tẹmọ pé máa ṣe ṣó láàárọ̀. èmi ò ní gba mẹ́sẹ̀gì matchmaking privately mo ti sọ fún yín you have to call me on the show. I have a live, my lovely. Yes, it's Vemi. Have you still the show? Mo wa I already called in last week. Eh, mo ní, mo ní nọ́mbà yín lọ́wọ́. I will, I will come back to eh, you. Eh, but get back to me. Okay, ma. Mi ò gbàgbé. Mi ò, mo ní bàbá. How old are you? I'm 43. Oh, you look very good. But can you date a 60, a 65 year old man? 55. 65. 65. 65. If it <laughs> doesn't look, it doesn't look 55, that's fine. 65 six five. Eh. ah <coughs> six five àbí five five. I think I have to hold o. he's old he, he, the age Boy, he looks good honestly the guy mm. looks very good he looks very where good. is he he's in America but he looks very good he mm. looks he looks very very okay. good he look he looks mm. good mm-hmm. he looks good and he's a good man and he's a good man he is a good man Mm, okay. I will, I will, I what's, your, what's your name? Yeah. What's your name? Remy, Remy. Remy, okay. Don't worry. I will come back to you after this mm-hmm. show. Okay, ma'am. You, you okay. sent you sent some uh, pictures. That's fine. you sent some pictures to me, Abby. Uh-huh. Okay. So, in tó ṣẹlẹ̀ nìyẹn. Eh, ẹ jẹ́ kí n máa I'll come back for the matchmaking show probably tomorrow evening because me okay kí sábà so a lot of people mọ̀ pé bóyá mo really fẹ́ ṣe léni so I'll come back tomorrow evening and I think I'm gonna be adding another rule and the rule is that any tó bá ti bímọ. Hello? Hello? the rule is that ẹni tó bá ti bímọ tí ọkọ ẹ̀ ò dẹ̀ kú tí kò ń ṣe wípé ọkùnrin ló sọ pé take responsibility omo. òun hello. hello. ma eléyìí ò serious láti sọ̀rọ̀ tí kò yẹ pé ọkùnrin ló kọ́ ló sọ pé òun ò take responsibility omo. òun obìnrin tó bá ti fẹ́ tó bá ti yọ bàbá ọmọ kúrò nínú life ọmọ mi ò ní lè matchmake ẹ̀ tí ọkùnrin bá lóun ò take responsibility ọmọ òun fine tí ọkùnrin bóyá ọkùnrin yẹn ti kú àbí ọkùnrin lòun even tí bàbá ọmọ ò bá náwó fọmọ is not an excuse láti má jẹ́ kó ní access sáwọn ọmọ ẹ̀ it's not an excuse hello. ẹ̀rọ àgbẹ̀ta. yeah.

ọyàn yẹn kó máa ròyàn mọ́ ìgbà ìyà kó máa dìde bí ìgbà tí nǹkan le tó ń dìde tó ń ròyìn. you better go and see your doctor kó má fi cancer ṣeré go and see your doctor ṣé kò sí lump níbẹ̀ go and see your doctor. kò sí lump kò sí anything. go and see your doctor Lord, go and see your doctor I don't have an answer to that. ó dà wá. obìnrin ọkùnrin ò náwó fọ́ọ̀mù ẹ̀ it's, it's not it's not an excuse láti stop her from having access to the child or the children so ó mì pé tọkùnrin bá tòṣì tí ò rówó ná then ó ti di pé òun kọ́ ni bàbá àwọn you cannot do that mo máa ma mo máa ma extend matchmaking yẹn débi wípé tó o bá ti bímọ láì jẹ́ wípé eh, bàbá yẹn kú àbí pé bóyá eh, bàbá yẹn nǹkan kan tó bá sọ fún mi pé òun ni ò ní access òun ló decide láti má ní access ní fún orí àwọn ọmọ ẹ̀ I want to have the number of the man kí n tó lè fún ẹ lọ́kùnrin he has nothing to do with you when I speak to the man I'm not going to tell the man pé ah, ìyàwó ẹ̀ wá bá mi ó fẹ́ matchmake mo kàn fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé lóòótọ́ ni ò fẹ́ ní access fáwọn ọmọ ẹ̀ kí ni reason mi tẹ̀ níbẹ̀rẹ̀ rí sí ṣé lóòótọ́ òun ni ò ní because ọ̀pọ̀lọpọ̀ àwa obìnrin níbi tá a burú dé àwa la máa ní pàápàá nílùú òyìnbó nítorí owó tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ń fẹ́ máa gbà wọ́n á blọ́ọ̀kì bàbá ọmọ wọn ní fẹ́ jẹ́ kó ní access sáwọn ọmọ ẹ̀ wọ́n á dẹ̀ máa parọ́ pé òun ni ò láwọn ọmọ o ó máa ń rí ẹ̀ kí ọkùnrin tó establish pé òun lòun bí ọmọ tí ò bá ní owó ó lè má ṣe nǹkan kan tí ò bá ní owó ó lè má ṣá ní tí nǹkan ta gidi bọ̀ bẹ́ẹ̀ ó máa ń rí ẹ̀ kí ọkùnrin tó gba oyún lọ́wọ́ obìnrin kó wá lóun ò fẹ́ ní connection pẹ̀lú àwọn ọmọ tó bí àfi tó bá jẹ́ pé láfíà tó bímọ yẹn ó lọ ṣe orí ìrìnkùnrin bóyá èèyàn kan bá jà pé òun lọ ń lọmọ àbó lọ ṣe DNA bẹ̀yí pé ọkùnrin gba ọmọ lọ́wọ́ obìnrin ah, ẹ̀yin obìnrin ẹ bẹ̀rù Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ nínú yín o ẹ bẹ̀rù Ọlọ́run rárá wípé ọkùnrin gba ọmọ lọ́wọ́ ẹ ó wá máa wá sọ pé òun ò fẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ yín nílùú òyìnbó lẹ máa ń mọ̀ọ́mọ̀ yọ live ẹ máa ń mọ̀ọ́mọ̀ yàtọ̀ sí ọbìnrin ọkùnrin tó wà violent bóyá tó ń lù ẹ lójú àwọn ọmọ tí ò dẹ̀ fẹ́ kí àwọn ọmọ kó kọ́ nǹkan tí ò dáa a máa find yẹn náà a máa find yẹn náà out but nítorí ẹ̀yin lẹ torí owó tẹ fẹ́ máa gbà lọ́wọ́ ìjọba ẹ fẹ́ play victim ẹ wá kó àwọn ọmọ yẹn sá lọ ẹ lè jèrè irú àwọn ọmọ yẹn <laughs> ọmọ máa padà fún yín nídìí pọ́nlá ni àwọn ọmọ tẹ́ ẹ fi èrú gbà lọ́wọ́ bàbá wọn tẹ́ ẹ kó wọn kúrò nílé tẹ́ ẹ ti torí wípé kí bàbá torí owó tẹ́ ẹ fẹ́ gbà lọ́wọ́ ìjọba nítorí pé ẹ fẹ́ gba òmìnira owó tí wọ́n ń fún yín tẹ́ wá kúrò nínú ilé tẹ́ lọ parọ́ mọ́ fúnjọba tẹ́ ẹ kí ẹ lè jèrè àwọn ọmọ yẹn àwọn ọmọ yẹn ò lè sanjọ́ fún yín ẹ kò fara ṣe wàhálà lásán ni hello. hello. ẹ sún kúrò ẹ sún kúrò níbi nǹkan tẹ́ ti fẹ́ fi ń gbọ́ nǹkan. Ah, ẹ má bínú ẹ jọ̀ọ́ mo ń wo program yín ni mà. mo ń gbọ́ yín. ẹ kàn mọ́ ẹjọ ẹ mo, ẹ àwa náà pè ní mà ń pè ẹ matchmaking mà ẹ jẹ́ ká fi matchmaking yẹn sọ̀la a ṣe lọ́la. all right ma ọwọ́ aago mélòó ma. aago mẹ́fà nírọ̀lẹ́. ah okay ma very good ma. Yeah. Ṣọlá Òkèọlá it is not you said it is not true most of the time as majority of time the doors are wild open but the men don't want to take any kind of responsibility i am asking there are two things here ọkùnrin ò fẹ́ wà responsible kò mí wípé kò love àwọn ọmọ ẹ̀ bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ọkùnrin ò bá wà responsible hello. hello. hello yẹ. hello. yẹ. àtẹ́rí ah, èyí tẹ̀ ń sọ lọ́wọ́ yẹn òun ló pọ̀ ju àti Yínká èyí tẹ̀ ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí òun ló pọ̀ jù kọ́lọ́n sànú àwọn ọkùnrin ni o èyí tẹ̀ ń sọ lọ́wọ́lọ́wọ́ èyí tẹ̀ wà lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ òun ló pọ̀ jù ó wà lára èmi gan tí mò ń sọ̀rọ̀ yìí èmi tí mò ń sọ̀rọ̀ yìí wà lára mi èyí tẹ̀ ń sọ lọ́wọ́ òun ló pọ̀ jù wọ́n á kàn wárọ̀ kan pa tẹ́tẹ́ mọ ọkùnrin òun sọ̀rọ̀ ọkùnrin ní táìmù àti máa sọ̀rọ̀ láti máa rújọ́ tó lè jọ fún ẹni ṣọlá ìdá ẹgbẹ́ fún ṣọlá yìí ní èsì. ẹ mọ̀ pé bákùnrin bá ti ń rojọ́ ti do níranù nìyẹn a máa ní ẹ má dá lóhùn ẹlẹ́jọ́ ni. ẹ jẹ́ fún ṣọlá yìí lésì. hello. ẹ jẹ́ fún ṣọlá yìí lésì. mo ti gbọ́ yín sà. ẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹni wáìdì obìnrin níbi tẹ́ burú dé ẹ lè open door pé kọkùnrin wá wá obìnrin kí ọkùnrin wá wo àwọn ọmọ ẹ̀ kó ní say nínú live àwọn ọmọ ẹ̀ bọ àwọn ọ̀rọ̀ kò bá kù gbé àwọn ìwà tẹ́ ẹ máa máa wù gan ó máa lé ọkùnrin yẹn sá lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀ nítorí pé ọkùnrin yẹn ò lówó tó máa lò fáwọn ọmọ ẹ̀ ọ̀tọ̀ ní kọkùnrin máa lówó tó máa ná fọ́ọ̀rọ̀ àwọn ọmọ tí kò dẹ̀ ṣe pé bíyà kò wà responsible ṣùgbọ́n torí pé ẹ máa fẹ́ jẹ́ kí ọkùnrin yẹn kó rí i pé ádàbẹ̀ ni pé kó lọ ọkùnrin tó ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ tí ò rówó tó yẹ kó yáwó train tó fẹ́ wá wà àwọn ọmọ tó dé ọ̀dọ̀ ẹ tó wá fojú wo pé ẹ jẹ́ máa wo ṣé bóyá ló tiẹ̀ máa fi one pound sílẹ̀ fáwọn ọmọ ẹ tó wá lọ tí ò dẹ̀ ní tó wò ó níwò tó treat ẹ ní treat ní fún ní treatment olórí burúkú tó fún ní treatment ẹni tí ò wà responsible ó máa sá kúrò nínú life àwọn ọmọ yẹn ọ̀tí tó bá lówó kó tó padà wá ìgbà tẹ́ ẹ̀ sọ wípé why door open ọ̀tọ̀ ní kí door open ṣùgbọ́n kẹ́rù máa bọ ọkùnrin láti ẹ̀ ti wọnú door nítorí attitude tẹ́ máa fún nítorí ìwà tẹ́ ń fún kò sí ọkùnrin náà láyé yìí tó gba ọmọ ó lè má lówó láti ṣe ṣùgbọ́n tó bá fún ní tó bá tọkùnrin ò bá lówó láti ṣe nígbà míì ayé máa ń sú wọn bọ̀ ẹ̀ tí wàá fi ayé sú wa ẹ̀ wá fẹ́ push ọkùnrin débi pé kó lọ commit suicide ẹ̀ ní door open door open ṣé door open kẹ́ wá fún ní attitude tó fi máa lọ commit suicide asa kò ní súnmọ́ bẹ́ẹ̀ asa kò ní súnmọ́ yín á gbàgbé á ní tóun bá ti lówó òun á padà wá gbé àwọn ọmọ òun hello. hello. hello sir. hello. hello hello ta ló ń hello. hello. hello à ń gbọ́ yín. ok ah emi na emi na ẹ fi gẹ́gẹ́ bí nǹkan tẹ̀ ń sọ yìí tó tọ́ o àwọn obìnrin mi wọn deadly wọn deadly jù bẹ́ẹ̀ lọ because èmi náà ní one situation tẹ́pẹ́ mo lọ inú ilé yẹn mo lọ kí ọmọ mi wọ́n dẹ̀ fi kámẹ́rà sílẹ̀ wọ́n fẹ́ jẹ́ kí n bì í. òun lè gbọ́ yẹn o ẹ̀yin tẹ ní doors doors doors open doors open ẹ̀ fi kámẹ́rà sínú ilé doors open ẹ̀ ń ṣọ́ ẹ̀ ń ṣọ́ ọkùnrin kó wùwà kẹ́ lè rìkọ́ọ̀dì ẹ̀ kẹ́ lè lọ gbé fọ́lọ́pàá kán lè kán lè kẹ́ lè execute kíní ẹ̀ wá ní doors open doors open ẹ̀ set trap lẹ̀ doors open ẹ̀ set trap. ok sir doors open they set trap pé kó wá wá àwọn ọmọ ẹ̀kẹ́ lè record there doors there open. hello. hello aunty tani aunty yeah. god bless you ma god bless you god bless you. Hmm. god will continue to bless you. ami. majority of people said you are a prophet you might not know ní you might not know ṣẹ́rí ara wa ara wa kọ̀ ń tọrọ àwọn ẹ̀wọ̀n ẹ̀dá èèyàn especially we from Africa ṣé ẹ gbọ́ mi ma. mo ń gbọ́ yín. ara wa kọ̀ ń tọrọ gidi gan wẹ́ ọkùnrin gẹ́gẹ́ bí ọkùnrin ọkùnrin náà ti tiẹ̀ o ṣùgbọ́n ṣẹ́rí ẹ̀yin obìnrin ẹ̀ fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ rárá fẹ́ gbọ́ tó bá gbé àrí irú ẹ̀yin obìnrin báyìí ní sọsáyẹtì ohun tí ìlú dá láyé ń sí ẹsìn gúnmọdà nínú kiri kọ àní rí rẹpẹtẹ mò ń gbọ́ ọ̀rọ̀ yín mo dẹ̀ ń wo kọ́mẹ̀tì àwọn èèyàn kò yẹ yín mò ń wo kọ́mẹ̀tì àwọn kan tó ń dá padà tí wọ́n dá padà ó wà ókè but wọ́n ti ni mo mọ̀ ní wípé time will tell ìgbà máa fi ojú kálí ìgbà ó máa fi oníkálukú wọn àtọkùnrin o atọ́bìnrin o time will tell on every and everybody God bless you my sister. ẹ ṣe gan. ọlọ́wà tún ayé atún ayé iṣẹ́ adé tún gbogbo ọ̀nà iṣẹ́ atọ́bìnrin tó di price bàbá ọmọ from that year ọmọ ẹ̀ gbogbo ọwà òkè òye kò sàkóni kankan tó wà responsible o. because eh, ẹ. no ọkùnrin tiẹ̀ lè wà irresponsible bọ́kùnrin ò bá wà responsible fún ẹ ìwọ kọ́ ló bímọ ìyẹn ò fún ẹ ní right láti gba ọmọ ẹ lọ́wọ́ ẹ̀. kí ló dé jẹ pẹ̀lú márẹ́jì mi tóbi bá ti kọ̀ bí ẹ̀ márẹ́jì ẹ̀ àti márẹ́jì mi lọ́dọ̀ bá kọ́ mi lọ́ba wá ẹ̀rẹ́ ti sọ̀rọ̀ kọ́ ọ̀rẹ́ kíkọ́ ọ̀rẹ́ kíkọ́ ibi tí wọ́n máa ṣẹlẹ̀ ìjẹ́ nìyẹn ọ̀rẹ́ kíkọ́ in fact àti ìka you really make my day God continue bless you. Hmm. gbogbo èso tó ti ara yín jáde wọn ní ṣíyàn wọn ò ní ṣígbè God bless you ma. mi ò ní ọkùnrin lè máa wà responsible kò is not an excuse láti gba ọmọ lọ́wọ́ bàbá ẹ̀ ọkùnrin tó o bá dẹ̀ lo open doors ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́lẹ̀ open doors pé kọkùnrin wọlé tàkúté lẹ dẹ sílẹ̀ ẹ open door tàkúté ni ẹ ti dẹ tàkúté síbẹ̀ kọkùnrin kọ̀ kó sí ni ìgbà tó bá dẹ̀ ti rí pé o ti o ti o ti o ti fi tàkúté sílẹ̀ of course á sá kúrò ni ẹ wá máa lọ máa rojọ́ pé kò sí nínú láìfọ ọmọ ẹ̀ kò sí ọkùnrin tó gba oyún tọkùnrin ò bá ní gba oyún ni ò ní gbà á bẹ̀ tọkùnrin bá gba oyún lọ́wọ́ ẹ̀ pé òun lòún bí kò ní kúrò ní láìfọ àwọn ọmọ ẹ̀ ó lè má ní owó don't get me wrong ó lè má ni owó láti tọ́jú àwọn ọmọ ẹ̀ bẹ̀ tó bá establish pé kò ní ṣé ìwọ ló bímọ ni ẹ̀yin ò mọ̀ pé bí fi máa kúrò ẹ̀ bàbá kúrò nínú ilé ayé ọmọ ẹ̀ ń ba ayé ọmọ yẹn jẹ́ ni ẹ ti fi ègún burúkú lẹ̀ ń filẹ̀ fọmọ lọ́jọ́ ọ̀la ẹ mọ ẹ mọ yàtọ̀ nínú wípé èèyàn wà responsible àtẹ̀yàn nífẹ̀ẹ́ ọmọ ikọ̀ ṣe gbogbo ìgbà náà ní owó owó owó owó owó hello. hello hello sẹ́rí sẹ́rí àwọn àti nǹkan mo láìpẹ́ ń sọ ṣẹ́rí àwọn obìnrin wọ́n wà very vindictive alábòsí by nature òun ni obìnrin wọn ò lè ní fẹ́ gbọ́ wọn ò ní fẹ́ gbọ́ tọrọ. ẹni tó sọ̀rọ̀ mi ló ṣe ń dá lóhùn wípé the doors are opened the doors may be opened most times wọ́n ti dẹ tàkúté sílẹ̀ the doors could be opened tọkùnrin bá wọlé ọ̀rọ̀ kò gbákùngbélé máa sọ fún olórí burúkú àfi kó máa fẹsẹ̀ halẹ̀ káàkiri o ò lè fáwọn ọmọ ní five pound tí ò bá ní ń kọ́ mi ní kọ́kùnrin má wà responsible but what what I am saying now is that ọkùnrin ò ná owó fáwọn ọmọ ẹ̀ it's not an excuse láti mú bàbá kúrò nù aye àwọn ọmọ ẹ̀. ẹ tẹ̀ ní kí define responsibility wọn ò mọ tó mọ tó responsible responsibility ó yàtọ̀ sí pé kéèyàn jẹ́ bàbá ọmọ Eh, kò sí nǹkan tó yẹ pé èèyàn lówó ọ̀rọ̀ owó kan bàbá ọmọ ẹ̀jẹ̀ lágbára ju omi lọ so alábòsí ni wọ́n ọkùnrin tó fi responsibility ẹ̀ náà tí ó gbé tó jẹ́ pé obìnrin ló ń ṣe òun náà máa dẹ́rọ̀ ojú òrò àti àbòsí nǹkan tó ló ń da obìnrin láàmú ẹ ṣe God will bless you indeed ẹ ṣe gan ọkùnrin kan pè mí láàárọ̀ yìí ọmọ seven years o wá fẹ́ rí ní ìwé ẹ ìwọ obìnrin yẹn o fẹ́ rí ní ìwé ẹ o wá fẹ́ rí ní passport ọmọ yẹn o nídìí Eh, wọ́n ló nídìí expiry date passport bàbá àti àwọn nǹkan kan ṣá Hello. Hello. Hello, ẹ káàsán máa o. Ẹ káàsán. Ẹ kú ètò mà. Yes mà, ẹ lẹ. Ẹ má bínú máa mú ní béèrè díẹ̀ kan tí mo fẹ́ béèrè lórí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ lọ́wọ́ yẹn ni mà ẹ jọ mà kí ni ẹ lérò pé obìnrin lè ṣe tó jẹ́ wípé ó bí ọmọ mẹ́rin fún ọkùnrin yìí hmm. ṣùgbọ́n ọkùnrin yìí ó ń ṣiṣẹ́ kódà iṣẹ́ méjì ló ń ṣe hmm. ṣùgbọ́n kò tó mọ́ owó ẹ̀ fún ní inú ilé kódà ìjà lójoojúmọ́ ni láàárín ọkọ àti ìyàwó yẹn wọ́n bá fẹ́ san owó ilé kò kì í mú owó sílẹ̀ fún àwọn ọmọ ní ní bó ṣe ìyá wọn òun ló ń tọ́jú àwọn ọmọ yẹn ìyẹn bẹ́ẹ̀ mà. Hmm. nígbà tí ó kúkú títí títí títí títí títí títí bí ọdún mélòó tó su ó wá wò pé òun ò lè kọ̀ǹtínú mọ́ ó lọ dá gbalé ó dẹ̀ wà pẹ̀lú àwọn ọmọ ẹ̀. Hmm. ó dẹ̀ fi àyè sílẹ̀ wípé tó bá fẹ́ máa wá wo àwọn ọmọ kó máa wá wò wọ́n. Hmm. àwọn ọmọ yẹn kópa anytime tí máa bá ti kó àwọn ọmọ yẹn jáde ó máa lọ kó ọ̀rọ̀ burúkú nípa ìyá wọn ló máa máa sọ fún wọn ló máa máa bà ìyá wọn jẹ́ fún fún àwọn ọmọ yẹn táwọn ọmọ bá délé ẹ̀ máa wọn ọmọdé náà táwọn ọmọ bá délé àdádi ah, said this àdádi said that kìnnìkan kìnnìkan like that ṣé tí obìnrin yẹn bá stop àwọn ọmọ yẹn láti máa lọ bá bàbá wọn ṣé ó jẹ̀bi. ẹ ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín ṣe ráwọn ọmọ yìí wọ́n ẹ fi tiyín ni wípé tó bá tiẹ̀ bà yín jẹ́ fún bàbá wọn ẹ má dá padà àwọn ọmọ yẹn ń grow from time to time tó bá yá wọn máa mọ òótọ́ kò ẹ ní any reason láti stop wọn from meeting their dad àfi tí bàbá wọn. ó ṣe kó wá ó stop wọn mà ṣé mo ẹgbẹ́ gbà mí wà mà hmm. ṣé láwọn ọmọ gbogbo ala gbogbo abiyamọ ni wà mà tí obìnrin tó mọ̀ pé ọkùnrin yìí ò mọ bá ọmọ yìí ṣe ń jẹ o ò mọ bó ṣe ń mu o o dẹ̀ á fẹ́ rí àwọn ọmọ fàyélẹ̀ káwọn ọmọ lọ bá ẹ hmm. tó bá máa wá padà wá sí kó sínú wọn màmá ẹ jẹ́ kí ẹ mọ̀ pé àwọn tó bá yẹ pé ẹ mọ̀ pé ọmọdé ìwà mìíràn tún máa mú ó lè take ìyá wọn for some days láti blend láti convince àwọn ọmọ yẹn pé kò rí bẹ́ẹ̀ kò ṣe every time every time. màmá màmá kò ní rẹ̀ ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín kò ní rẹ̀ nínú egungun ara nínú ẹ̀jẹ̀ ara kò ní rẹ̀yìn ara nǹkan tẹ̀mí ò lọ sí church nìyẹn mo believe nínú ẹ̀san gidi ẹ má pẹ̀rù ọ̀bọ jáwùrà tí ọkọ yín bá ń ṣe bẹ́ẹ̀ yẹn ẹ kọ̀ntínù láti máa bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ ṣe rí tẹ bá dẹ̀ wá ń bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ náà ẹ má bà máa yẹn jẹ́ àwọn ọmọ yẹn fúnra wọn náà máa fáìn irú èèyàn tí bàbá wọn jẹ́ out but then ìyẹn ò fún obìnrin ní excuse láti stop relationship àárín ọmọ àti bàbá àfi tí bàbá yẹn bá fẹ́ stop fún rẹ̀ pé òkè mi ò fẹ́ wá mọ́ ó dá mi ò gbé wọn mọ́. èmi ò èmi mi ò wà in support mi ò wà in support. ẹ mọ̀ ṣe mọ̀ pé ẹ bèrè lọ́wọ́ mi ni ẹ mọ̀ pé ẹ bèrè ẹ mọ̀ pé ẹ bèrè lọ́wọ́ mi ni ẹ ní sùúrù ẹ bèrè lọ́wọ́ mi ni. bá bá rẹ̀ nírú situation yẹn kò ní wọn náà. òun náà ni mo sọ fún téèyàn bá bá rẹ̀ nírú situation yẹn kò ẹ̀ ní any reason. ṣùgbọ́n gbà tí bàbá ò mọ bá ọmọ yẹn ṣe ń wọṣọ ò mọ bó ṣe ń jẹ. àní bàbá ò mọ bó ṣe ń wọṣọ kò mọ bó ṣe ń jẹun it's a different ball game ìyẹn ò tún ní pé kẹ́ stop ọmọ from having connection pẹ̀lú bàbá ẹ̀ kò mọ bó ṣe ń jẹun kò mọ bó ṣe ń wọṣọ i am telling you bàbá yẹn ń ta bátìrì àti ẹni bọ iye ò wá ní wípé torí pé kò lówó kò fún wọn lówó kó jẹun kó wọṣọ kò jẹ́ kí n ṣe bàbá wọn mọ́ no eh, yegede wa o lè fún àwọn ọmọ ẹ ní orúkọ bàbá oníbàbà so why are you. hello hello eh ta ló sọ Ọlámídé ló tọ Ọlámídé jọ atọ́nimi please the fact wípé ẹ lè ẹ lè ẹ lè fún ẹ lè fún ọ ní orúkọ míì ẹ lè fún àwọn ọmọ yẹn ní orúkọ míì. hello hello ìyà tó wà láàrin bàbá ò tọ́jú ọmọ bàbá tọ́jú ọmọ o ò lè fọ́mọ yẹn lórúkọ míì <laughs> hello yeah hello hello ẹ wà lórí live program àbí. bẹ́ẹ̀ni ẹ káàtó àti ìga náà mo kàn fẹ́ mo kàn wọlé sórí program yìí fún wa gbọ́ tí woman kan sọ nípa bóyá ọkàn àná ọ̀dà sọ tán ní ọkọ̀ wọn ṣe gbá ṣàwò ní pé tọ́ba ní hmm. ọmọ poison mind àwọn yẹn the question is this ni pé ta la àwọn yẹn máa ń pè sọ́dọ̀ ẹ̀ jù àwọn nìyà jẹ́ ọmọ tó lọ lo bí three four days. exactly ẹ má tẹ̀jẹ̀ ká tọ́ra wa nǹkan táwọn tí bàbá yẹn ṣe àwọn obìnrin gan máa ń ṣe a máa ń ṣe wọ́ọ̀sì gan. àwọn tó wà lọ́dọ̀ ẹ̀fọ́ bóyá bíi ten ten two days three weeks five weeks ṣé àwọn ọmọ yẹn gan fífa ọmọ yẹn gan wọn wọn wọn nǹkan tó ń ṣe ni ṣé gbogbo ọ̀tẹ̀ ń sọ àti lesson ten kọ wọn lórí program yìí honestly I enjoy it and in fact gbogbo ẹ ṣe ti ń gbogbo ẹ ṣe jókòó tẹ̀bẹ̀ sí analyse àwọn ọ̀rọ̀ ọkùnrin ní lẹ́nujọ́ mẹ́ta yìí fa inú mi ń dùn sí pé a lot of them tó bá máa learn kó learn ẹni tó bá dẹ̀ ní learn kó máa learn lẹ́yìn tó wá padà sórí àwọn obìnrin ní ọ̀sán ẹ wò professor ní ẹ wò iṣẹ́ tẹ̀ ń ṣe I really enjoy yìí and God will continue to be with him. Thank you. ẹ ẹ lè fún ìyàtọ̀ wà láàrin pé Ọlámídé Ọlámídé TV want to talk now okay ìyàtọ̀ wà láàrin wípé ẹ̀ ń tọ́jú ọmọ ẹ̀ tọ́jú ọmọ bàbá wa responsible ẹ jẹ́ ó máa ta birthright ẹ̀ but he does not still give the mother right láti withdraw àwọn ọmọ yẹn from their father no hey. Eh, àwa yìí ti rí inú èmi àti ẹ̀ máa dùn èmi ò lẹ́mìí èmi ò lè ṣe i'm telling you tí bá lọ́mọ tí ò bá pe bàbá ẹ̀ láàrin ijọ́ mẹ́ta mẹ́rin ah màá èmi gan ni máa encourage ẹ̀ pé go and call your dad hello. ẹ jọ àti ẹ má bínú apípé padà tẹ bá ní orin Àyìnlá Ọmọwúrà yóò yẹ kẹ pílẹ fáwọn obìnrin wa rọ̀lẹ́ lọ́sàn-án yìí ìṣe lé ní ìṣe. irọ́ ẹ ẹ má fọ̀tẹ̀ sí. ẹ bá mi pílẹ fún ọkọ gbọ́ kán mo deep meaning tó wà nù ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ máa learn from ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀ you cannot take àwọn ọmọ away from their father irrespective whether ó ṣe dáadáa o whether kò ṣe dáadáa o ìtọ́kùnrin yẹn náà ṣe àwọn obìnrin náà máa ń ṣe. hello. hello ma ẹ kúrọ̀lẹ́. ẹ kúrọ̀lẹ́ ẹ jọ máa ṣẹ́ṣì wá lórí ètò ni. bẹ́ẹ̀ni. ẹ jọ mi fẹ́ fi kọ̀ọ̀kan lọ yín ní oṣù matchmaking. okay. kí n tó kúrò nílé so mo ní ẹnìkan tó yẹ kó máa ń send fún mi kó máa ń náwó fún mi gan-an àwọn ọlọ́run kádà kárí afẹ́ra wa but àwọn àbúrò. but kí ni na. but kini tete tètè sọ̀rọ̀. ọ̀nà máa náwó fún mi gan hmm. but mi ò ní lọ́kàn láti fẹ́. Hmm. débi pé ìyálé ẹ̀ ìyálé ẹ̀ fáin gan máa ò pa kí lọkùnrin wá lọ́dọ̀ mi mi gan mi ò tó bá tẹ̀fẹ̀ ìyálé ẹ̀ ní hmm. gá yẹn bọ̀ tó kàn sọ́kùnrin ṣàfẹ́fẹ́ yàwó kejì mi ò kákún ó kàn máa náwó fún mi máa ń gbowó ọwọ́ ẹ̀. so àwọn àbúrò ẹ̀ máa ń parí pé nítorí owó ni mo fẹ́ fẹ́ gbà wọ́n dẹ́ni mo kéré sẹ́niyẹn gan-an so mo ṣáà kúrò nílé mi wá ṣáájò ìgbà tí mo wá padà àwa mix padà lórí facebook ẹni yẹn wá mẹ́sẹ̀jì mi pé kí n jọ ṣé mo ti má rìn ní kíní kankan kan mo ní mi tí ì pé mi ò sí nílé ẹni yẹn ṣáà láwọn fẹ́ fẹ́ ni dẹni mi àtàwọn àbúrò wọn dẹ̀ ti jà tá a ti nara omi àtìyàwó ẹ̀ bá ti búra wa rí tó ti pè mí tá a ti ṣépè fúnra wa tòró ló pè mí gbogbo ìgbà náà so ẹni yẹn wá dúró dúró pé òun sì fẹ́ fẹ́ ni padà wọ́n wá ní à ṣé ládùúgbò ohun tó ṣẹlẹ̀ fi tó kúrò ní táwọn àbúrò òun pariwo tèmi àtàwọn ìyàwó yín táwọn búra wa ẹ tún lẹ fẹ́ fẹ́ mi ó ní ẹ nígbà tó yẹ kó òun láàníyàn kó òun fẹ́ fẹ́ ìyàwó kejì wọ lójú ó jẹ nígbà tí mi wà ní mi ní mi ní lọ́kàn rárá ọmọ ọdún mélòó ni ẹ nǹkan tó máa ń náwó fún mi gbọ́n kan máa ń sọ fún mi pé fọlọ́n bá kọ́ ọmọ ọdún mélòó ni ẹ ọmọ ọdún mélòó ni ẹ. ọmọ twenty four ni mi. twenty four ọmọ ọdún mélòó lẹni tá à ń sọ yìí forty five ni wọ́n báyìí. ok stick sórí kínní kò gbọ́ stick sórí kínní yẹn kò gbọ́ máa fún ẹ lẹ́sìnsìn hello. hello mo. hello ta ló ń sọ̀rọ̀. hello ma ọlámídé sulaimon ló ń sọ̀rọ̀ màá ń fẹ́ bá yín sọ̀rọ̀ kan ni màá mọ̀ pé wà lórí láìṣọ ma. so ṣé after show ló fẹ́ ká sọ̀rọ̀ àbí. no mi fẹ́ bá yín sọ̀rọ̀ lórí láìṣọ báyìí nípa relationship ni ma. ok mo ń gbọ́ ẹ. yes ma mọ́mì tẹ́ bá wọ́n ṣe there was a time ní orí live program ní February tí mi gbé fiẹ́nsì mi nǹkan wá which is um Yẹ́misí hmm. but kò yẹ kí mi sọ̀rọ̀ báyìí hmm. but ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ tó ó dáa tí ọkùnrin máa ní sùúrù gan ó dẹ̀ dáa kí ọkùnrin máa patient gan but number one èmi mọ̀ pé mi ṣe mistake mi ìbá ti máa ń gbé. Yẹmisí wá sórí platform ẹ pé òkè o sis michael hensi o èèyàn tí mo fẹ́ fẹ́ lélẹ̀ o èèyàn báyìí mo fẹ́ fẹ́ ọ̀kìnrin kan but mo mọ̀ pé mistake ńlá lè mi ṣe torí mi ṣe mọ̀ pé mistake ńlá mi ṣe but the reason why mi ṣe sọ bẹ́ẹ̀ ni pé the reason why mi ṣe pé Yẹmisí wá lórí platform a lot of people have been stopping me Ọlámídé àwọn fẹ́ fẹ́ kìnìkan kìnìkan nítorí mi ṣe ní gbogbo ariwo yẹn kó dófin náà okay na ẹ máa ti lẹ́ mi sí àjọ wà relationship relationship yẹn lọ fine everything ó lọ fine which is i'm happy but there are sometimes lẹ́ pé ó máa ṣèkọ́ tó lẹ́ pé ó máa bí know. inú thank God you know me Me máa ń jẹ́ èèyàn tó lẹ́ pé ó máa ní up at any time anything can happen to me Can kéèyàn bá fẹ́ ìṣèkan tó bí mi know. at any time anything can happen And àǹjẹ́mi ṣe dẹ̀ ní you know ní on paper on paper àti tiẹ̀ ó ju tèmi lọ ṣé Shame bọ́ me man okay the reason why there was a day àjọ wà nílé tí bá ń sùn ó máa kọ déédéé dílà o wọn máa bá mi sọ̀rọ̀ ẹ àwọn followers mi bá mi sọ̀rọ̀ wọn máa ní kí n má ṣe kan kí n má ṣe kinní kan kinní kan kinní kan ó dẹ̀ máa máa sọ̀rọ̀ okay mi ì kí n wo tìyẹn early as early possible ó máa máa iṣọ́ tó máa máa bá mi sọ mi ì tìyẹn okay ìkọ́ tó ti wá ṣe tó dùn mí ó lọ sórí whatsapp mi àwọn aláàánú mi tó ń bá mi sọ ó bẹ̀rẹ̀ sí máa chat everybody up mo tún máa block everybody ọ̀ tó ní pé first lady of Lagos ẹ̀ tó yẹ pé mi máa ń pa yẹn ṣáà mi ṣe ń pè yẹn pé kó bá mi bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ bó ṣe máa consider mi nípa gbogbo wàhálà tí mi ṣe lórí ẹ̀ mo tún lọ bá yẹn mo tún lọ bá yẹn chat first lady all lord first lady mo tún lọ bá yẹn chat yẹn tó lẹ́pẹ́ yẹn bí mi wo ti yẹn or something like that. Ọlámídé Ọlámídé kí ló wá fẹ́ kí n kí ló kí ló dúrà láti sọ fún mi sìn nǹkan tí mi ń tura láti sọ nísìn ni pé ọkùnrin tó bá ní hot temper pẹ̀lú omi gbígbóná ẹ̀rọ báwo ni ṣe máa ń sọ omi gbígbóná pẹ̀lú omi tútù omi gbígbóná pẹ̀lú omi gbígbóná ó yẹ kán máa ní sùúrù something like that. okay now number one number one Olamide mi really fẹ́ to be quite honest ìgbà tí gbogbo àwọn kéèsì ẹ ṣẹlẹ̀ àwọn kan wọ́n bú mi lórí show wọn nítorí tiẹ̀ tó bá dẹ̀ notice pé gbogbo contact tó lè fi contact mi ni mo ti block you understand. bẹ́ẹ̀ni ẹ block mi lórí contact mi ma but i was wrong ma. torí pé mo mo wà very mi ò fẹ́ wàhálà torí mo máa ń jà bí àgékù ni so mi ìdẹ̀ fẹ́ wàhálà mo máa ń try láti stay away from trouble the more the hair eh, mo block eh. pé just go you understand but nísìnyí tó sọ yìí ìjọ tí wèrè bá ti mọ̀ pé wèrè lòun ìjọ náà ló yẹ kí wèrè ara ẹ̀ kó sàn ìwọ fúnra rẹ ló sọ sí ó ní o wà temperamental o ní o ní hot temper ó ti mọ̀ pé o ní hot temper ó wà temperamental ó dẹ̀ ti mọ̀ wípé ọkùnrin tó bá ní hot temper tó wà temperamental kò lè mú obìnrin dúró so ìwọ ti mọ àlébù ẹ fúnra rẹ ẹgún àwọkàn àlébù ẹ tó ti yé ẹ and irú iṣẹ́ tó ń ṣe yìí try láti educate ìyàwó ẹ kó mọ̀ wípé iṣẹ́ tó ń ṣe yìí iṣẹ́ obìnrin ni iṣẹ́ ọkùnrin ni a lot of obìnrin ló máa rí ẹ nítorí pé wọ́n máa kàn fall in love pẹ̀lú ẹ̀ a lot of messages àwọn tó mọ̀ gan wọ́n á sẹ̀lẹ̀ so by now obìnrin tó bá nísìnyí tí ò bá understand ẹ nísìnyí you have to go and sit down and re-examine yourself and your relationship bóyá relationship tó fẹ́ further ni because tó bá lóbìnrin ní ìfẹ̀yìntì tí ò understand nǹkan tó gbé dání sí probably in future kò lè work. Yes, so go and really ẹ lọ jókòó kẹ lọ kẹ lọ kó jẹ́ kó understand nǹkan tó ń ṣe but be that as it mo rí kọ̀ọ̀lẹ́ lálákọ̀ọ́kọ́ mi ò fẹ́ gbé ni nítorí wípé èmi ah, fúnra mi mo ti pín gàrí mi pẹ̀lú ẹ. mọ́mí ẹ má wo tàwọn yẹn o mọ́mí ẹ má wo tàwọn yẹn you know that i'm not doing anything wrong i'm doing it on the right place because gbogbo charity tí mi ń ṣe yìí ẹ ń lè breed mi up ẹ ń lè mú bí tí mi ti bẹ̀rẹ̀ mà ẹ má wo tàwọn yẹn mà mọ́mí máa wo tàwọn yẹn i know a lot of people used to call is for ìbọn mímọ pípọ̀ àwọn yẹn nǹkan tí mi ń ṣe nàìjíríà they are not happy with it nítorí ẹ̀ lọ́n ṣe ń fi call the stop me or something like that because i was one day there ah, mi fẹ́ know a personal yeah, number ni ẹ ti block me or something yeah, like that now so you let me use my other whatsapp to call you mo Emma, ẹ máa wò yẹn mi ì me mo mi mi ì ṣẹ̀yìn mi ì ṣèkọ́ tó tù inú mi ì ṣèkọ́ tó bí mi i'm sorry mo kò sí mú mi mi ẹjọ tó yọ lọ i'm sorry ma i'm sorry kò sí wàhálà may god yes, bless you thank you so much all right lovely bye all right bye all right bye. yes now ẹ jẹ́ kí n dá ọmọ tó sọ wípé òun twenty four to forty five tẹ bá mọ̀ ọ̀gbà tí lady yẹn pè wọlé ó lóun ò ní nǹkan kan fún ọkùnrin yẹn ó ní owó ẹ̀ tóun jẹ lòun gbádùn there's nothing bad in that but ṣé o ti wá ní nǹkan kan fún sìn o ò lè fẹ́ owó ẹ̀ ló ń gbádùn má wàá bó ṣe wá lọ bá ẹ nínú inbox ẹ tó lóun fẹ́ fẹ́ má fi wípé ó nífẹ̀ẹ́ ó fẹ́ fẹ́ ó ṣeé ṣe kó jẹ́ wípé ó ti wò ó pé à ọmọ yìí ti jẹ mí ó ti jẹ mí lọ mo ti wá padà dérí nsìn àgékù èjò lọ̀rọ̀ ẹ o tó o bá lọ padà gbà fún nísìn pẹ́rẹ́ O le fi ẹ́ ṣoògùn owó ó lè du ẹ kó kó useless ẹ kó ya òbó ẹ síta nítorí ńgbà tó kọ́kọ́ gba owó ẹ̀ kò rí ẹ mú tó fi jẹ owó ẹ̀ lọ àsìtò kó padà wáyìí ìpadàbọ̀ abìjẹ ò ní da ó ń bọ̀ wá ṣe kò ń ṣe pé ó nífẹ̀ẹ́ a máa rí pé ńgbà tó ti lọ látijọ́ yìí tẹ́tí jà a máa rí pé kò róbìnrin mi tó dájú ẹ lọ àbẹ́ni ti bọ́ owó tó o jẹ́ o o lọ ó fẹ́ wá gba nǹkan tó o ti ṣe padà ni kò ṣe pé bóyá ó fẹ́ àbó nífẹ̀ẹ́ ó máa dú ẹ àbí kó fi ẹ́ dóògùn àbí kó fi ẹ́ ṣògùn owó àbí kó yọ nǹkan lára ẹ àbí kó ṣàṣe kó ṣe báṣabàṣa kó sọ ẹ́ di aláàbọ̀ ara go and write it down kò sí nǹkan tó fẹ́ fi ẹ́ ṣe ó fẹ́ ó fẹ́ padà wá nǹkan tó yẹ Ọlámídé is my son he's been forgiven èmi ò ń dwell on issue bẹ́ẹ̀ yẹn is my son mo ti gbàgbé ẹ mi ò ìyẹn ti lọ nìyẹn honestly mi ò ń mo bímọ ọkùnrin náà mi ò lè gbé sínú bẹ́ẹ̀ yẹn ìyẹn ti lọ ó ti lọ ó ti lọ bẹ́ẹ̀ yẹn nìyẹn mi ò ń ṣerú èèyàn bẹ́ẹ̀ yẹn ìyẹn ti lọ mo ti mú ọ̀rọ̀ mi topic ìyẹn ti lọ mo ti mú ọ̀rọ̀ mi so ó ní mo ń sọ fún ẹ ìwọ ọmọ twenty four to forty five age yẹn bad bá do bet tó bá pada wa wá bá ẹ kò mí pò nífẹ̀ẹ́ o ó mọ̀ pé ó ti jẹ́ lọ ó ti jẹ́ travel ó ń padà bọ̀ wá gba nǹkan tó ti jẹ lára ẹ̀ ni so bó ṣe wà nìyẹn ẹ jẹ́ kí n máa fi sí ìṣe ọ̀nà torí mo ṣì ń bọ̀ lọ́la fún matchmaking mo dẹ̀ ṣì ń lọ fún placement lálẹ́ yìí pay back time god bless you <laughs> so kò nífẹ̀ẹ́ o so ẹ jẹ́ kí n fi yín sílẹ̀ nísìnyí ẹ̀yin èèyàn mi kí n lọ wá nǹkan jẹ kí n tó múra ibi iṣẹ́ mo máa wá lọ́la wá ṣe matchmaking àwọn tó pè mí lénìí ẹjọ́ ẹ pè mí lọ́la fún matchmaking mo ti ṣe mo ti matchmake àwọn méjì lénìí ọlọ́run dẹ̀ gba gbogbo ògo so ẹni tí mi ò bá tí ì padà bọ̀ bóyá ó lè jẹ́ true ó lè jẹ́ bóyá torí bó ṣe look go and work on it ìwọ ọkùnrin náà ó lè jẹ́ pé bóyá o look o look good go and work on it a máa ríra láyà àti àlàáfíà i love you all ẹ̀yin obìnrin ẹ má dá ègúnlẹ̀ sórí àwọn ọmọ yín ẹ má yọ àwọn bàbá àwọn ọmọ yín kúrò nínú ayé wọn ọmọ yìí nílé ìyá kó má nílé bàbá ẹ̀yin fúnra ara yín fúnra yín tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ ti pe ọmọ yín lọ́mọ àlè ẹ ti sọ ọmọ yín lọ́mọ àlè láìjọ ọmọ àlè ẹ ti pè é lọ́mọ àlè go and work on it ẹ̀yin obìnrin tó o bá ń yàn lèmi ò ní o má yàn ọ́ remember your cut off time remember that ìwọ lè o ní time tó o lè fìyà jẹ ọkùnrin mọ́ ọkùnrin ní ìyà ayérayé lọ́wọ́ torí pé bọ́lọ̀ ṣe dá wọn a ó máa ríra o ó dàbọ̀ ire o.